الله خير الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته òní tí í ṣe ọjọ́ keje nínú oṣù kẹrin Rabi'ul Akhir eléyìí tó ṣe pé ó ṣe déédéé hijra fourteen forty two ó ṣe dọ́gba pẹ̀lú ọjọ́ nínú oṣù nọ́vẹ́mbà miladi two thousand and twenty ní ìlú sẹ́yìn níbí ọjọ́ kejìlélógún oṣù nọ́vẹ́mbà two thousand and twenty ní ìlú sẹ́yìn bí àmọ́ bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan nínú tó pàtàkì pé kí mùsùlùmí kó mà nípa rẹ̀ nítorí kálíbà jẹ́ni tí ó ṣoríire nílé ayé wa ń bí kálí tún bá ṣoríire tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkèèyàmù kò sí tàbí ṣùgbọ́n ìpele ayé wa ń bí àti wábẹ̀ àti wábẹ̀ gbogbo ẹni tí ọlọ́run kádàrá pé yọ wálé ayé wíwá náà ni ọ wà ṣùgbọ́n mò ń bẹ láyé òun ń bẹ láyé tọ̀hún ń bẹ láyé ìwọ náà ń bẹ láyé yìí gbogbo ẹni tó bá wà lé ayé yẹn ló máa ń jẹ olóríire à ń bẹ ọlọ́run ọbẹ̀ lé dáa wa ìlànà orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó dákun kó ṣàánú wa kó ṣe wá lọ́kàn nínú àwọn olóríire. ó wá nínú hadith láti ọ̀dọ̀ abdullahi bin Mas'ud radiyallahu anhu nígbà tí anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ń àlàyé àwọn àpele ìpele ibi tí ìsí àkójọpọ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn á máa gbà ṣáájú kótó di pé èèyàn bọ́ sílé ayé. ọlọ́run ní sallallahu alaihi wa sallam fi yé wa ike ńgbà tí ọmọ bá pé oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ eléyìí ti ṣe ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta fa yursalu ilayhi al-malak ọlọ́wọ́ bọ́ọ̀rọ̀ màláìka sọma nínú ìyá rẹ̀ fẹ̀yẹ́ nfọ̀kọ̀ bí ìgbàlúwọ̀ ẹ̀ màláìka ọ̀fẹ́ mi sì yàn lára wọ̀nyí mọ́rù bí ọ̀rùn báyìí kẹlẹ́mẹ̀t ó sì pa màláìka yìí láṣẹ pẹ̀lú kọ́lọ́ ọkọ̀ gbólóhùn mẹ́rin sílẹ̀ fún ọmọ tí ń bẹ nù ìyá rẹ̀ bí kẹ́tìbí rìsíkì yìí wà ẹ̀jẹ̀lì وعمله وشقي أو سعيد wọ́n قل kó kọ́lìsìkì rẹ̀ sílẹ̀ fún ẹni tí ó gbélé ayé ní kọ́kọ́ lẹ̀ fún. iye ìgbà tí ó lò láyé kọ́kọ́ lẹ̀ iṣẹ́ tí ó gbélé ayé lọ ṣe kọ́kọ́ lẹ̀ ṣé olórí ibú lọmọ yìí ó jẹ ní abolórí rẹ wọn ti kọ́ lẹ́kọ̀ọ́ ní kálukú wa ọlọ́njọ́ jẹ́ pé ní tí wọ́n kọ́ lẹ́fún kálukú wa ní polórí rẹ wa ọlọ́run ẹlẹ́dàá wa mẹ́sẹ̀ wa ló lórí ibú kí olórí ibú ọ̀tá ara wa jáde ọlọ́run dákun jọ̀wọ́ ṣe wa ló lórí rẹ. akramakumullah tó máa bí wá léèrè pé kí ni wọ́n pè lórí rẹ tá a bá lẹ́nìkan olóríire ni àwọn bàbá màmá olóríire àwọn ọmọ olóríire ìtumọ̀ gbólóhùn yìí ó lè yàtọ̀ lọ́dọ̀ apá kan sápá kan nínú àwọn èèyàn nítorí pé ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé àwọn ọ̀ka nǹkan kan kún rí ire ju ká lówó lọ tí wọ́n bá sọ pé lágbájá ráyé wá olóríire ni ó ní owó jaburata ọkọlé rẹpẹtẹ mọ́tò rẹ̀ lọ jàrá wọ́n mà níwá wọ́n mà lẹ́yìn àwọn èèyàn pọ̀ lóríire ni. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn míì àtowó àtọ́lá àtipò àwọn là ń bẹ́ ń bẹ́ kìí sóríire nítorí pé orí òṣùwọ̀n táwọn gbèsè láti mà bó lóríire ni àbó lórí ibú òun náà ni òṣùwọ̀n ẹ̀sìn wọ́n rí i pé èèyàn kìí gbẹ̀yìn ní mọ́ṣáláṣí ní gbogbo ìgbà ó sì máa ń gbìyànjú láti rí i pé ojúṣe mùsùlùmí eléyìí tó jẹ́ kò ṣeé má ṣe lórí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí a máa mójútó ó sì ń ṣe dáadáa ní òdiwọ̀n bó ti ṣe lágbára ma ìwà rẹ̀ dáa ó sunwọ̀n ìjọmọlúàbí rẹ̀ kò bàjẹ́ wọn lò lórí ìrèlè lẹ́yìn ó lè jẹ́ pé ọ̀kan ọ̀bá kan lọ́dọ̀ rẹ̀ eku kaka ló fi ń jẹun aṣọ ọrùn rẹ̀ gan pé é ṣe aṣọ tí ẹlòmíín lè tara rẹ̀ tọrọ aṣọ ibi tí ń gbé gan bí wọ́n bá gbàyàn lálejò pé kí èèyàn jókòó ńbẹ èèyàn ò ní fẹ́ fìdí lélẹ̀ ńbẹ nítorí kí àga alẹ́ rẹ̀ ọmọ bá dọ̀tí aṣọ àlàtàwọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ gan láwùjọ mi yàn wọ́n sọ pé ta ń kọ́ ọlọ́gbọ́n tó fẹ́ wí ìwà kùsẹ̀ nítorí pé lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ nínú àwọn èèyàn olórí ilé lẹni tó bá lówó olórí ibú lẹni tó bá jẹ́ pé ọ̀yà aláìní olórí ilé làwọn ọlọ́lá olórí ilé làwọn onípò àbẹ́yìn náà mọ arú èdè Yorùbá tá a máa ń pè ní nígbà tí wọ́n bá fẹ́ fẹ́ nìkan jóye jẹ pẹ́ẹ́dì nínú àwọn oyè táwọn èèyàn jẹ láyé yìí jẹkúrẹ́dì ipò tẹ́pọ̀ lè pàṣẹ kó múlẹ̀ kọ́dà kó tó ń jẹ̀kú rẹ bí ipò opó di gómìnà àbí ó di di chair àbí ó fẹ́ di mr president ẹ̀rí pé gbogbo àwọn aríire bá ní jẹ́ tí bá wà ń náà kíkí tí wa ẹ kú oríire o ẹ kú oríire o oríire wọn náà wà ń gbé ọ lórí àga bábà. àga bàbà náà fẹ́ gbé ẹ lébi kọ́ ẹni tí wọ́n bá fi gẹ́rí káyìn ti kú lórí ẹ̀ wọ́n ṣe ní kí wọn náà bọ́ ọbẹ̀ kábọ̀ gẹ̀ẹ́sì ẹ̀ náà. àgbàjọ yẹ pé ọ tọ́ sí gbogbo èèyàn ọkàdé pé bóyá tí ẹni tó jẹ́ bí ẹni tí wèrè ń dàlámù bá jókòó lórí ẹ̀ bàbá bàbá ọ̀sà ẹ̀ àmọ́ pé àga bàbà kọ̀ gbogbo kò láyé táwọn èèyàn máa dùn tí wọ́n máa bára wọn bẹ̀ àga bàbà wọn fi ń jókòó torí pé kò sẹ́ni tí ó lè tọ́ sí ó sì ó rìn lọ́dọ̀ tiẹ̀ nù nísìnyí wọ́n fẹ́ẹ́ rìn kúrò lọ́dọ̀ rẹ̀ àmọ́ akin wọn kú oríire oní o ọlọ́run ní bàjẹ́ o àwọn èèyàn tó wá bẹ́ẹ̀ náà ìwé akárí o tọ́ ló dé o ẹ̀yin ló jóyè o àti bẹ́ẹ̀ rẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kọ́ ni wọ́n ń pè lóríire walastu ara as-sa'adata jam'a ولكن at هو huwa as-sa'idu kakowó jọ kọ́pọ̀ jaburata bíi sẹ̀kẹ̀rẹ̀ kọ́ ni wọ́n ń pè lórí rẹ̀ èmi ò rí pé ni wọ́n ń pè lórí rẹ̀ olùpáyọ̀ ọlọ́run gan ló lórí rẹ̀ olùpáyọ̀ ọlọ́run gan ló lórí rẹ̀ ó lè má yé wa lónìí yóò yé wa ńgbà tó bá di pé màláìka kú ní kẹ́mi wọ́n já ìkọ́ kókó láyé níjọ́ láàmú ẹgbẹ́ gbogbo pàǹdà gbogbo pàǹdà gbogbo dọ̀tí tá a kó jọ ńlẹ̀ ayé àṣẹ dọ̀tí ni lóòótọ́ torí ma aghna anni màlíya halaka anni sultaniya gbogbo owó tí mo kó dánilé ayé kọ́ á lè gbà mí lẹ̀ lónìí gbogbo òpò gbogbo ọlá eléyìí tí mo dì mú kò lè gbà mí lẹ̀ lọ́wọ́ ọkú lónìí dá láǹfààní ẹ̀ kò láǹfààní kankan ìpáyọ̀ ọlọ́run tó ṣiṣẹ́ tọ̀ ìbẹ̀rù ọlọ́run tó ọ̀fà làkùn onìkan lọ́wọ́ sẹ́kù lónìí tó lè ṣe ọ láǹfààní wàlá tàtà àtàmàndàmì ní ìgbà tó ti bọ́ orí tábà máa ti sọ̀kalẹ̀ sẹ́yìn kùlé rẹ̀ ọ̀nà wọn ló fi fẹ́ bọ́mọ lọ́wọ́ kò ní ṣe ṣe máa. torí ẹ̀ kí ni wọ́n ń pè lóríire gangan ọ̀nà wo la sì fẹ́ gbà sí ẹni ń ṣe oríire òun náà ní báwo láti ṣe ṣe ilé ayé yìí tá a ṣe pẹ̀lú bó ti ṣe dáa táàní takùtọ̀lọ́ táàní yapa sí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam táàsì kú táàsì ọ̀kan nínú àwọn ẹni tí ó wà àlùjẹ́nà ilé ìdẹ̀ra ilé tí ọlọ́wọ́n bá pèsè kalẹ̀ bí àwọn ẹrú ẹ̀ àwọn ẹni ẹ̀sà àlùjẹ́nà wo ọkọ̀dé abọ́sẹ̀ ń gbó kọ́ rẹ̀ fiha ma la aynu wala udhunun sami'at wala khata bi qalbi bashar ntí ẹyin tó kàn rírí láyé ńbẹ náà àlùjánnà ní dáadáa ntí ó ti kàn gbọ́rí láyé ní dáadáa ńbẹ náà àlùjánnà ntí ò tẹ ẹrú wúyẹrí ní ọkàn nìkan nínú àwọn èèyàn ní dáadáa ńbẹ náà àlùjánnà ọlọ́run dákun má ṣe lè wọ̀ wá. so bóun láti ṣe sórí rẹ̀ yìí báyìí abẹ́ wa wọ àlùjánnà abẹ́ sórí rẹ̀ bó láyé ò tún ṣe ní polúkúrú mùsù bó láyé ò ṣe ní ìbàjẹ́. alákọ̀ọ́kọ́ nínú àwọn ìgbésẹ̀ dáàbì dáàbì jẹ́ ẹni tó ṣe pé asoríire òun náà ni al-iman wal-amal salih agbọ́dọ̀ jẹ́ni tó gbàgbọ́ lódodo kásì jẹ́ni tí ń ṣe àwọn àṣẹrí ká gbàgbọ́ lódodo ó pàtàkì púpọ̀ ẹnì pé ọlọ́wọ́n bá ti kọ́kọ́ ṣàánú wa ní ìgbà tó ṣe wá ní mùsùlùmí ọ̀nà yóò wù tó ọgbà tó fi jẹ́ mùsùlùmí àdúpẹ́ fọlọ́ ọ̀nbẹ nínú ẹni tó ṣe pé bàbá àti ìyá rẹ̀ ọlọ́run gbára wọn ṣàánú rẹ̀ nítorí pé wọ́n jẹ́ mùsùlùmí wọ́n bí wa ní mùsùlùmí wọ́n tọ́ wa ní ojú ọ̀nà ẹ̀sìn Islam wọn ò tún wá fi wá sílẹ̀ wọ́n ṣàkíyèsí lílọ bíbọ̀ wa nítorí ká má bàa lórí Islam àwa náà ní àwa náà ti tójú bọ́ a ríra wa lórí Islam à ń dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra yìí kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ má bàjẹ́ ìmánì Islam yìí a gbọ́dọ̀ mójútó ìmánì ń bẹ fún kúfúrú náà torí pé àwọn kèfèrí náà ní nǹkan kan tí wọ́n gbàgbọ́ àwọn gbogbo tí kèfèrí bá gbàgbọ́ kèfèrí la kà fún ní Islam kọ̀ wá ní í dá kí wọ́n ti jẹ́ni tọ́lọ̀ ti sàánú pẹ̀lú Islam kọ́ wá jẹ́ pé ìṣe kèfèrí ló tún fẹ́ yàn láàyò yóò burú yóò bàjẹ́ sẹ́ni tọ́lọ̀ wọn bá bá fi sínú ìmọ́lẹ̀ tó ń kó gbogbo ìyànjú bó wọn ti ṣe bọ́ sínú òkùnkùn òun náà ni gbogbo kìlàkìtà rẹ̀ kò sí jẹ́ bẹ́ẹ̀ ìsìláàmù ìgbàgbọ́ òdodo rẹ̀ mélòó nínú wa ló dààmú kan débà kan mùsùlùmí náà ni sẹ́wọ̀n pọ̀pọ̀ nínú wa ní ìsìn ẹni léèrè pé kí ni jẹ́ al kí ni jẹ́ gbàgbọ́ òdodo ó lè tún kọ́kọ́ fẹ̀rín dáhùn kó ní <laughs> ìgbàgbọ́ òdodo náà ní ìgbàgbọ́ òdodo ẹ̀sìn ẹ̀gbọ́n nígbà tí ó pọ̀ Yorùbá Islamic terminology kí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ òdodo eléyìí pé ká má bàa bàsìkò jẹ́ yìí máa dá kéèyàn máa àwọn èèyàn léèrè ń gbà mí àmọ́ ká má bàa bàsìkò jẹ́ bóyá sẹ́yìn náà bá délé ẹ lè béèrè lè má mú àdúgbò mi ò fẹ́lì ká má sẹ̀sẹ̀ sí ìsọjà pé kọ sí Islam ọ̀dà lọ́pọ̀lọpọ̀ gbà ń òun náà la sì fẹ́ ṣe tá a fẹ́ soríire ok njẹ́ mi fẹ́ ṣe tí mo fẹ́ soríire ẹ̀ máa ń pa rẹ̀ ọ̀nà ẹ̀dá tí màá fi ṣe lọ́nà tọ́lọ̀ ń fẹ́ kí n ṣe. torí ẹ̀gbàgbọ́ òdodo wa ó yẹ ká mójútó jàmáà wọ́n àyẹ̀ ń tó bá mọ̀ nípa tó ń pè nígbàgbọ́ òdodo tó sì mà ní ìmọ̀ tó ṣe pọ́ fẹ́lẹ̀ rìn lẹ̀ dáadáa kò sí bí ẹnìkan ṣe lè gbé nǹkan kan wá fún tí ó takò gbàgbọ́ òdodo ní tí ó gbà kò ní ṣeé ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe mọ̀ pé nǹkan dájú òun náà ní pé táwọn kan bá wà láyé tó yẹ pé ọya làwọn máa sìn tó wọ́n mú àdúgbò tira wọn pẹ̀lú àwọn ẹni tí ń sin Ṣàngó tí ilé wọnú ilé tádùgbò wọnú àdúgbò gbogbo èèyàn tó táwọn ń Ṣàngó ọgbà táwọn yẹn òfin ní kó àwọn ọmọ àwọn lẹ́rú ni wọ́n máa gbà gbogbo èèyàn tó táwọn ọgbà tóní Ṣàngó òfin ní kó wọn lẹ́rú ilẹ̀ àwọn máa gbà nítorí pé àwọn ọ̀fẹ́ àti ọmọ àti bàbá àti ìyá káwọn sẹ̀mí káwọn kú lè Ṣàngó ṣe ni bẹ́ẹ̀ náà làwọn ọlọ́yà báwo wá là wá tá a la gbọ́ lọ́ngbọ́ lórí al-Islam lórí al-iman tọ́wọ́ ajẹ́ ike ọ̀pọ̀lọpọ̀ nínú wa àdá imani islam mà wọ́n mọ̀ wá gbé ìgbékúgbé wa bá wa àwọn náà wá jẹni tí ń darúrú papọ̀ mọ́sápàá ìdínú òfin jẹ́ pé tí ẹ bá rí mùsùlùmí mẹ́wàá tẹ́ ẹ bá ṣe àyẹ̀wò fínífíní fún wa nípa kí ni ìgbàgbọ́ òdodo ní Islam ìyàlẹ́nu ni ó jẹ́ fún yín pé gbọ́n ti ṣe pé mẹ́wàá ọ̀hún ní ìgbàgbọ́ tí wọ́n ní pólísì mẹ́wàá torí pé wọn ò ní mà nípa Islam tán láwọn sí ẹnìkan ní ìsìn tó bá bi léèrè pé kí ni ìgbàgbọ́ òdodo ní Islam yọkàn túmọ̀ rẹ̀ pẹ̀lú ideology jama wọn ni wọ́n bí ideology jama rẹ̀ tó tún bí erori léèrè èrò orí jama rẹ̀ ọ̀dà ìmánì nínú tọ́lọ̀ fi rán sallallahu alayhi wa sallam kí wọ́n ní jẹ́ bẹ́ẹ̀ ẹ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń pa sọ eléyìí kọ̀ wá sí ọ̀nà tẹ́ni tí wọ́n máa fi lè mà àfi kó súnmọ́ àwọn ẹni tí wọ́n mà àwọn ẹni tó ṣe pé àwọn nímà nípa ẹ̀sìn tí wọ́n mọ̀ nípa rẹ̀ lódodo ó yẹ ká lè súnmọ́ wọn ká kọ́ nípa rẹ̀ lọ́dọ̀ wọn ó lè máa tì wá lójú ike ká máa gbé tírà ká máa lọ káwọn olùmọ̀mọ́lé láàárọ̀ láàárọ̀ lẹ́yìn àṣùbà pé mọ́ wá kéwù ṣùgbọ́n kò yẹ kó tì wá lójú ká máa jókòó pẹ̀lú ẹni tó jókòó níbi àwọn àdánilẹ́kọ̀ọ́ báyìí àti nínú àwọn mọ́ṣáláṣí wa gbogbo tí wọ́n bá ti fi tírà kan lélẹ̀ tí wọ́n ti ń ṣàlàyé kí ni ìgbàgbọ́ òdodo gan nínú ìsìláàmù fún wa torí pé ẹ̀sìn la fẹ́ ṣe láti torí rẹ̀ tá a bá mọ̀ nípa ẹ̀sìn yẹn kò súnmọ́ pa lè rẹ̀ sórí rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo olóríire láyé wọ́n ti jìnnà síbi tí wọ́n bá ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam wọ́n ti sá sẹ́ni tí máa ń kọ́ wọn nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam a gbọ́dọ̀ sá a sì gbọ́dọ̀ jìnnà sí àgbọ̀ òdodo ẹni tí máa ń bá tí máa ń ṣàlàyé kí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ òdodo fún wa ọ̀rẹ́ wa ni kì í sọ̀tà wa ẹni tí ń fẹ́ wa fóríire ni kì í ṣẹni tí ń fẹ́ kó bàjẹ́ fún wa a gbọ́dọ̀ tún ìgbàgbọ́ òdodo wa sí kọ́mọ ajẹ́ pé ó fi oore sílẹ̀ lẹ́yìn kùlé rẹ wọ́n máa wá wàkúwà káàkiri ayé ó fi dáadáa sílẹ̀ nítòsí rẹ àìdá àtàbúrú ńlọ́ọ̀rọ̀ agbálẹ̀ ìwọ náà máa wá wò pé ní tó ń ṣe dáa nígbà tó ń ṣe nígbà tí ní tó ń ṣe ń ṣe ọ̀dà ọ̀dọ̀ wọ wa ká mójútó agbábẹ́ wọn. wọ́n ní tá a bá ní ìgbàgbọ́ òdodo ọ̀nà wo lágbà sórí rẹ̀ wọ́n nítorí pé gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ òdodo tí ìgbàgbọ́ yìí ti rinlẹ̀ lọ́kàn rẹ̀ sínsìn ọgbàgbọ́ lọ́kàn rẹ̀ wípé kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn àyàfi àgbàgbọ́ ní ìgbàgbọ́ àwọn tó ṣe pé bọ́ ọrọ́wọ́ mi ò dọ́kàn mi ní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ tó dénú ni eléyìí tí ò ní ẹ̀sìn jẹ nínú ọgbọ́lọ́wọ́n ọba gbọ́ tọkàntọkàn wípò nìkan la tó sìn ó sì ń sìn lódodo ó sì gbàgbọ́ nípa àwọn màláìka ọlọ́ọ̀ tí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wá ní ó sì tún ní ìgbàgbọ́. sáwọn tírà ọlọ oní ní ìgbàgbọ́ sáwọn àrántí ọlọ́run ó ní ìgbàgbọ́ sọ́lọ̀ káyìn ó sì ní ìgbàgbọ́ òdodo sákọọ́lẹ̀ rere àti aburú rẹ ọgbàgbọ́ pé ní tí ó ṣèyàn àti ní tí èèyàn ṣe kò lè ṣe yí kádàrá kan ò sì tó ṣe yí ìwọ gbàgbọ́ báwọn ìgbàgbọ́ yìí ó sì dúró lára ó hàn lórí ahọ́n rẹ̀ òfin sọ̀rọ̀ ó sì fẹ́ rí gbangba lórí kéè rẹ̀ torí ní sáńpẹ̀ nígbàgbọ́ òdodo kì í sọkàn lásán ló máa ń gbé o èèyàn tún lè sọ jáde lórí ahọ́n rẹ̀ èèyàn fi ṣe wàhù ẹni tó bá di nírú gbàgbọ́ báyìí tó dúró lára rẹ̀ kò sí bí irú ìgbàgbọ́ yìí ó ti ṣe wà pẹ̀lú rẹ tó ní nílọ. mo gbọ́ lọ́ngbọ́ mo gbọ́ lọ́ngbọ́ gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ ń fẹ́ wá gbọ́ lọ́ngbọ́ tó mi ni. àwọn ọmọ àmà gbígbàgbọ́ yẹn fi tó lọ́kàn rẹ̀ wọ́n tó súnmọ́ ní pọ̀ gbọ́ lọ́ngbọ́ tó wà. torí tí wọ́n bá gbọ́ lọ́ngbọ́ lódodo ó yẹ kó máa lódodo. èyí sin sì ń janu ó sì ń sọ pé kò sẹ́ni tó gbọ́ lọ́ngbọ́ tó ọ àìgbàgbọ́ tún ti rí tó bá yẹ kó a bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́dọọdọ á mọ títẹ́ sìn wá lójú méjèèjì gbogbo ní Islam mú wa ẹni tó gbọ́ lọ́ngbọ́ lódodo kò ní ṣiṣẹ́ sọlá sí yóò ní tẹ́sí àwọn olówó ní wọn ò ní sọlá ẹ̀ máa yọ zakat bẹ́ẹ̀ ni sùyàmù Ramadan kò ní kíkà pàtì bẹ́ẹ̀ ni alhaj ẹnikẹ́ni tọ́lọ́run bá gbà tó ní ìkápá àti lè lọ sí mẹ́kà lọ sí hajj ọ̀ ní sáláì lọ. àmọ́ kúrò ara wa láti ṣe dáadáa àmọ́ kọ ìbàjẹ́ fúnra wa ní ṣíṣe nítorí àwùjọ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ orí ibú kìí sọ̀kalẹ̀ síbẹ̀ gbogbo àwùjọ tá bá ti rí àwọn olùmọ̀tọ́ máa ń pè wá pé ẹ ṣe dáadáa ẹ jìnnà sáì dáa orí ibú kìí fi bẹ́ẹ̀ ṣe bùdókòó torí bó bá sì ti kó gbá rẹ̀ tó kó lóòdò lọ́mú mi ó túmọ̀ sí pé àwùjọ oríire ayé ìjókòó mbẹ. àwọn èsì lọ àkẹsìn kún kankan kọ́dà lónìí ìjọba rí mọ́ṣáláṣí wọ́n tún máa béèrè pé tí ò sí nǹkan ní mọ́ṣáláṣí bá tí èsì ibi tí wọ́n ti ń sori ibú. ọ̀pọ̀ ẹ̀mọ́ èèyàn ló ló jẹ́ pé tí rọ̀mọ́ bá bá dé nìkan náà máa ń sin lọ́wọ́ a sì sọ pé a fẹ́ sóríire báwo la ti fèlè sóríire eléyìí tó jẹ́ ojúlówó ara yàn àmójútó à ń bọ̀sibọ́sì náfìlà a sì fẹ́ sóríire ìgbà tí aroko kan lárúbáwá aroko tó a bí anabi sallallahu alayhi wa sallam nípa àwọn tó jẹ́ orígun ẹ̀sìn Islam. Nábì wa ṣàlàyé fún àwọn àǹtọ́jú orígun ẹ̀sìn Islam wọ́n wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam sọ́nà náà ló sì fi gbogbo eléyìí pọ̀ láti ó ní bẹ́ẹ̀ ni oníjọba jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ní fi nǹkan kan kùn èmi ò ní fi nǹkan kan kùn yín máa ṣe àmójútó ní fi nǹkan kan kùn. Ànábì ni aflaha wallahi in sadaq yóò sórí ìmọ̀fọ́ náà wọn bá búra tó bá yẹ kó ní sọ̀rọ̀ àwa sì fẹ́ sórí rẹ̀ àwọn orígun ẹ̀sìn islam tó anásà mójútó àbá àmójútó àwa fẹ́ sórí rẹ̀ ṣùgbọ́n náà máa yẹ ìjà tẹ́ já pẹ̀lú ìyàwó rẹ lórí pé máa jí ọ kọ́ lọ mọ́sálásí o tún ti lọ dẹ́sùn rẹ̀ lọ́dọ̀ bàbá màmá rẹ̀ láì níye ìgbà lórí pé ẹ kìlọ̀ fọmọ yín ọ̀ ń ìjẹ́nà èèyàn náà lọ́lọ́run ní kọ́ máa pè yàn lọ ojú ọ̀nà ti wà lìjánà tó bá yẹ kó sun àsùngbàgbé ọfọ́nufọ́ra ọlọ́run akóbìnrin rere tí ọ ọlọ́dẹ́sùn rẹ lọ́dọ̀ àwọn òbí rẹ pé yọ ọlẹ́nu láti sin lọ kì í ṣe pé ìyọ ọlẹ́nu láti pàtí ṣèlánìtì. ìyọ ọlẹ́nu láti pàtí ṣèlánìtì ìyọ ọlẹ́nu láti sin lọ ọwọ́ lọ́tà rẹ kì í ṣe pé ìyọ ọlẹ́nu láti ṣe fi ṣèpáàmù akramakumullah síbẹ̀ yìí náà mà iye gbèsè tí ń bẹ lórí ẹlòmíì nínú Ramadanat tó ti síwájú àwọn Ramadana Ramadana Ramadana tẹ́lẹ̀ àbùsọ̀rọ̀ ni inna Allaha ghafurur rahim àwọn wa anna Allaha shadidul iqab ìyà fi jẹ àwọn ọ̀daràn ó koko. ó ní gọfúrú rahim la agbábẹ la dúró ìwọ kọ́ ló dùn <laughs> iṣẹ́ rẹ ni ọwọ́ lọ ibi tó bá yọ. tẹ́lẹ̀ ìmọ̀ adúlọ́ ló tọ́lọ̀ fún yín bẹ́ẹ̀ lọ́wọ́ gàdáàtì mi. ẹ̀yin sì fẹ́ sórí rẹ̀ ń jòlẹ̀ yọ zakati ni ṣebí sàrà lẹ̀ máa ṣe fáwọn yìí tí naira wọ́n lọ sí central bank wọ́n wá ha ẹsẹ àmọ́ bá aládùá zakati ni zakati rẹ o ẹlòmíì tẹlẹ pé sàrà ni síbẹ̀ mọ̀tún ń bẹ́ẹ̀ nu wọn ẹni tọ́lọ̀ ti bò láti rí ti pẹ́ tẹ́lẹ̀ ká kó ti lọ sí hajj tọkọ̀ láti lọ sí. kí ló dé bá ti pa ń bọ́ lọ à ń yan kàába lódì kí ló ti ṣe wá bàǹdọ̀ máa. ìbọn pọ̀lọpọ̀ iná ló wà láwùjọ wa tẹ́kọ́ lọ́rùn ràn wọ́n lọ́wọ́ wọ́n máa jó wọ́n sì máa ń tọ́jà wọ́n máa ń tí ọ̀dà wọ́n máa ń tọ́tọ́ wọ́n máa ń tí ọ̀tọ̀ àmọ́ tó ṣe pé wọ́n kọ̀ láti máa fi tí wọ́n mọ̀ yẹn mẹ́lòmíì olódo náà ṣàdédé pọ̀ nílùú wa olódo ọ̀ṣàdédé pọ̀ láwùjọ wa àfi nítorí pé àwọn èèyàn ṣàlàyé náà ẹnikẹ́ni ẹ tó bá pé kára làyé ẹ̀sìn fún yàn náà máa mú yàn sórí ẹ kọ́kọ́ fún wa garanti èèyàn mélòó ni ó jókòó ẹ̀gbọ́n gbà tí ọjà èèyàn mélòó ni ó gbọ́rọ̀ wa kó tó pa jókòó ẹ gẹ́gẹ́ bíi ìmọ̀tá nàbì sọ pé mi ọ̀wà ń jọ gbé nílẹ̀ àwọn èèyàn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ wọ́n pè wọ́n ní láàrin èèyàn mẹ́ta anabi mi ọwà wọn èèyàn kan àbí èèyàn méjì ni wọn wà ẹ anabi mi si wa nígbà ọgbẹni dọkìyàmá wọlé ìsẹmá ahùn àhàd ẹnìkan ò ní sí pẹ̀lú ẹ sáwọn sọ pé àwọn anabi yìí wọn wọn fìdí rẹmi ó kù díẹ̀ káàtó ìwọ rire ni na ọ̀nà tí ẹ̀ máa gbà sọ rire nu ṣàlàyé ẹ̀sìn fún wọn àbá àmàlà sínú wọn sá lè di atẹ́gùn lọ́nà pé kọ́ mọ́ wàá bá wọn lé àwọn ẹlòmíì bá gbọ́ ní ọmọ pé ta ni ń sọ̀rọ̀ náà eléyìí òkú ní sẹ́jọ́ ojúmọ́ ní ọmọ pariwo yá lọ gbọ́n tó fẹ́ sọ lónìí díẹ̀ díẹ̀ ẹlòmíì ló tù wá ẹlòmíì ló tù wá ẹlòmíì ló tù wá so eléyìí túmọ̀ sí wípé àwọn ojú ọ̀nà àti sórí irun yóò ṣe gbogbo ẹ̀rọ máa fẹ́ gbà. tàbá mójútó ọ̀ràn yàtọ̀ ká tún mójútó náfìlà sàábì kan anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sọ fún pé sálí tọrọ béèrè ń tọ́ bá fẹ́ sàbẹ̀ yẹn ni as'aluka murafa murafaqataka fil janna ntí mo ń tọrọ ni pé mo fẹ́ wà pẹ̀lú rẹ̀ aljanna mo fẹ́ gálábàárin rẹ̀ ìbéèrè ńlá yìí látọ̀dọ̀ sàbẹ̀ tó gbọ́n ọgbọ́n ńlá yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ nínú atọ́gọ́ àgọ́ ńlá. dáhùn báwọn alẹ́sẹ̀ ní pẹ̀lú àwọn sẹ́wọ̀n kálí omi ọmọ bínú ní ìsìnkú wọn lọ tọ́lá táyà ànábì ló tiẹ̀ jáwá ni kò bá dáàbì àsìkò tó yẹ ọlọ́lọ́ mú ọ wá. torí pé tó bá ti àwa là bá ń bẹ láyéláyé ànábì ni wọn nù àwa yìí wípé béèrè ńtọ́ bá ń fẹ́ ànábì tó rí owó bí owó <laughs> wọ́n tọ́mọ pé èmi kọ́ mo béèrè wá nẹ́bí ló ní béèrè o subhanallah. àmọ́ tí sàbẹ̀ yìí ń béèrè ẹgbọ́ o ẹnu kan mo rọ faqataka fil janna njẹ́ mi ń tọrọ lọ́dọ̀ rẹ ni pé mo fẹ́ jẹ́ alábàárìn rẹ alábàálù rẹ nínú àlùjẹ́nà wàláhì oríire tó ga ju gbogbo oríire ní béèrè àlùjẹ́nà tó ga ju gbogbo àlùjẹ́nà lànàbì ọ̀wà ẹni tó bá rà pẹ̀lú àlùjẹ́nà sallallahu alaihi wa sallam bọ́ọ̀lù náà wà níbi tó ga jù ló náà wà bó tilẹ̀ jẹ́ pé tó bá pé olùmọ̀ọ́yìn kan ọwọ́ aṣọ fẹ́yìn náà pé tọrọ ní tẹ̀ǹfẹ́ lónìí ẹ̀yin ò lè sọ pé asàlùkà murafaqataka fil janna àbí òye ṣé òun ní garanti <laughs> mo fẹ́ ma bàbá mo fẹ́ ma bẹ pẹ̀lú yín láti bàbá tani ẹ̀yin ma bàbá kan náà bàbá tó ti lọ àti ètò kùtù ọwọ́ àlùjánnà náà àmọ́ gbogbo akúrúntù ni wà ń bẹ lọ́nìí àmọ́ tà lẹ́yìn wa ọ́ dájú sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn tó dájú fún tán lọ́wọ́ tó ní kọ́ máa tó fi dáhùn mí lójú pé wọ́n wà lìjẹ́nà wọ́n wà lìjẹ́nà wọ́n wà lìjẹ́nà àwọn akúrúntù ọlọ́dọ̀ yìí àwọn ọmọ bíi táàbọ̀ sí ẹ̀mí ọ̀rá àbá tó dé fìlà àbúrò wọn hmm, wà lìjẹ́nà àwọn fìlà funfun náà ìrọ̀lẹ́ ẹ̀ tẹ̀sẹ̀ kó dàlú pé wọ́n má torí pé fáwọn tó ṣẹ̀yìn lẹ́yìn ọ̀sìn yìí nítorí òní ó ti lè bomi. torí ẹ̀ nígbà tọkùnrin wa béèrè kẹ́mọ wà nẹ́bí wa sallallahu alaihi wa alihi wa sallam ànẹ́bí ọ̀sọ́ fún pé ẹ̀m lọ́ fọkàn balẹ̀ lọ́ fọkàn balẹ̀ ọ̀wọ̀ ànẹ́bí ni a'inni ala nafsika bi kathrati sujud ràn mí lọ lórí ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ forí kalẹ̀ ìyẹn ni pé yàtọ̀ sọ́ra yẹn jẹ́ kí násìlà rẹ̀ ó tún pọ̀ lọ́sọ̀rí di eléyìí báyìí ẹnì bá gbọ́ pé ìkọ́lọ́jà àánú ọlọ́ọ̀lọ́jà àánú ọlọ́ọ̀jà pẹ̀lú kàtìfẹ́ wọn ló dún àǹtẹ̀kùnmùlù jẹ̀nàtó òòrè tòmúrò ha bí máa kóńtó tààmàlì wọn. torí rẹ̀ iṣẹ́ sábàbí ni nínú asbáà tọ́lọ́ máa fi fi hàn sálẹ̀ jẹ̀nà ọ̀rọ̀ asẹ́yọ̀ ọ̀rọ̀ alọ́fẹ́ wà lùsẹ́nà wọ́n ti sọ bàbá bàbá rẹ̀ wàá ti fẹ́ wàá ti lọ ọlọ́wọ́ wa fi àánú rẹ̀ yọ̀wá ti kárì rẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ sànú ìwọ́n ló fi rà lùsẹ́nà wọ̀. ilé tó máa sìkì ká mójútó ẹ̀sìn wa ká má fẹ́ sìn wa tèrè àwọn abẹ́ sóríire ṣùgbọ́n ń tọ́lọ́ wọn bá kádàrá ike ká ìdá kan ṣẹlẹ̀ sí wa bó la ṣe gbà á báwo la ṣe gbà á ẹnìkan lọ pẹ́ran wá láti ilẹ̀ haúsá lásìkò ọdún léyà ó kó bíi tirẹ̀lẹ̀ ẹran wá níṣẹ́ ń wò pé ẹran táwọn rà ní ìlélà táwọn rà ní twenty thousand táwọn bá kó dé sálẹ̀ ń bí àwọn èrè ta ní eighty five thousand gbàtí wọ́n délé ọlọ́run ti ní kẹrin ó dínwó ọ̀padà gba túláàsì pé kí wọ́n ta ẹran tí wọ́n rà twenty nǹkan tà twenty five owó ọkọ̀ tipátipá ló fi yọ. ṣé ẹ̀yọ́nu sí tọ́lọ̀ ń ṣe àárẹ̀ ẹ̀yọ́nu ẹ̀rẹ́ ló ń gbogbo tó a ti jókòó yọ ọmọ fẹ́ jọ ọlọ́run sùn ṣé tọ́lọ̀ ń ṣe fún alọ́dún yìí ti dá àbẹ́rẹ́ rí nǹkan dá adúrò owó tí mo fi ń fẹ́ kódà mo tún yáwó. Hmm? báyọ̀ bá rẹ́rìn yóò mọ̀ pé kí ni pààyàn lẹ́rìn kí ni pààyàn lẹ́rìn tí o bá ti pé yọ̀ bú ni olúwa rẹ̀ lẹ́sí rẹ́rìn o àwa ń tó dé sí wa là á fi rẹ́rìn wọ́n lọ́ máa ń tó dé sí ọ tó lè yọnu sọ̀lọ̀ sọ́kò ti fẹ́ sẹ́rí rẹ̀ ó sì ń bọ́ ọ̀rọ̀ ọba àjà ó fẹ́ sẹ́rí rẹ̀ ó ń dẹ́sẹ̀ ọlọ́ ọ̀nà tí èèyàn fi sórí rẹ̀ dà àtẹ́bí ọ̀rọ̀ àkan náà rí ní ten ten thousand lọ́dún kan tó rí ta ní ninety ninety thousand ẹ̀ẹ́dá lọ dáwọ́ dùnú pẹ̀lú ẹ̀ tòsí bọ́lá tí máa pààyàn lẹ́rìn náà ni máa pààyàn lẹ́kùn ọlọ́run tí máa pé kọ́ bọ́ sí náà ni máa pé kéèyàn ó fìdí rẹ̀ nù ọlọ́run ma gbé níga ni rẹ̀ nílẹ̀ ìgbà a sì mà yí pé wọ́n ní ìní ọbọ̀sí kọ̀bọ̀sí ọlọ́kọ̀ọ́lọ́ gbogbo ìdí nu tó fi jẹ́ pé ìgbà tó jẹ́ ìgbésí ayé lásán lọ́pọ̀lọpọ̀ mọ̀ nípa rẹ̀ ẹ rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ láfojúsùn méjì ju ká máa ro ta ló lówó ju yín lọ ká máa wá rò pé èmi náà fẹ́ lówó bí rẹ̀. iná ìlọ́fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ méjì tó máa ń sọ lẹ́nu nínú ìlú tí wọ́n bá wà ju ọ̀rọ̀ ẹni tó lówó ju nínú lọ nítorí pé àwọn àgbà kórìíre ń bẹ́ẹ̀ di nǹkan míì jọ̀wọ́ lọ ọlọ́run ti ń sọ orí fáwọn náà lọ́pọ̀lọpọ̀ wọn ò ní ríran rí tẹlomi ni wọn máa ríran rí arítẹni máa wí fífà páàdì làǹtìlàǹtì ibo tiẹ̀ mọ́lẹ̀ nítorí ṣẹlẹ̀ nù gbèsè ayé tó fi dàbí ìgbà tọ́pọ̀lọpọ̀ ń wò pé inú orí ibú inú ìgbádùn inú aburú làwọn ti ń sàmì wàrà tọ́ba kan ronú dáadáa ẹ̀rí pé ti ń bẹ pẹ̀lú yín ti pọ̀ jù wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ ẹ bá lè fẹ́ ka iye ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún yín ẹ̀ lè ka pé ẹ̀ lè ka tán ṣe ìdẹ̀ra tọ́lọ́wọ́n ṣe fún ọlọ́run má bàjẹ́ wọn á ní sí ìgbàgbọ́ òdodo bá ń bẹ iṣẹ́ rí gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n ẹ̀rí tọ́lọ́wọ́n máa sọ pé illa alladhina amanu wa amilu salihati inna alladhina amanu wa amilu salihati kò sí bí ìgbàgbọ́ òdodo ṣe lè jẹ́ ìgbàgbọ́ òdodo nígbà tí sẹ́ẹ̀rì ọ̀bá sí pẹ̀lú ẹ̀ ìsẹ́ẹ̀rì sì lè jẹ́ sẹ́ẹ̀rì nígbà tá a bá ya ìgbàgbọ́ òdodo kúrò lára rẹ̀ méjèèjì wọn á dìjọ́ rìn ọ̀dọ̀ àwọn ẹni tí ọba sórí rẹ̀ àmọ́ tí gbàgbọ́ lásán lè ní gbàgbọ́ ẹ̀yin ẹ̀fọ́ músẹ́ iṣẹ́ làwọn ń ṣe ẹ̀yin ẹ̀fọ́ mú gbàgbọ́ òdodo kò lè jẹ́ mùsùlùmí àfi kí méjèèjì pé sáré èèyàn tí méjèèjì bá wá pé sáré èèyàn ọ̀nà wo lèèyàn máa gbà tara rẹ̀ sórí rẹ̀ wọ́n ní tí ìgbàgbọ́ òdodo tí bá ń bẹ pẹ̀lú èèyàn tí ìṣẹ́rí tó sì pẹ̀lú rẹ̀ wọ́n lèèyàn máa ní ìbàlẹ̀ ọkàn èèyàn máa ní ìbàlẹ̀ ọkàn ẹ̀mí èèyàn ó sì máa nísinmi èèyàn ò ní jẹ́ni tó ṣe pé nu pákáleke gbójú ọ̀rọ̀ sọ ìní ó ti máa sẹ̀mí nínú ìgbésí ayé rẹ̀ ìyẹn ò yọnu sí gbogbo ń tọ́lọ̀ ń bá ṣe fún torí pé gbàgbọ́ òdodo bẹ pẹ̀lú èèyàn ìyẹn ò yọnu sí ń tọ́lọ̀ ń bá ṣe fún torí pé ìgbàgbọ́ òdodo ń bẹ pẹ̀lú èèyàn ìyẹn máa dúpẹ́ fọlọ́ lórí gbogbo dáadáa tí máa ń ṣẹlẹ̀ sí ìyẹn ó sì máa ṣe sùúrù lórí gbogbo àdáwò tó bá dé báyìí tí ìgbàgbọ́ òdodo bá ti pẹ̀lú sẹ́ẹ̀rí lọ́dún èèyàn èèyàn wá lè ní gbogbo ń tà sọ yìí fún ọmọ pẹ̀lú lórí rẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ ó ṣèjọ lórí rẹ̀ àwọn èèyàn ní owó ilé ayé yìí tọkàn wọn balẹ̀ tó ṣe é ẹlòmíì nínú wa ó jáde nílé lálàáfíà pẹ̀lú ẹ̀mí wípé bóun bá lọ òun tún padà fàbọ̀ sílé títí alẹ́ títí ìrọ̀lẹ́ ó sì ní owó ilé ayé yìí ṣùgbọ́n ní ìgbà tó di ọwọ́ àṣálẹ́ wọ́n tẹ̀ láago lágbájá ń bolẹ̀ wà ibi báyìí ni mo wà ẹ mọ̀ wà lé o kí ló dé àwọn kan wọ àdúgbò wọn sì pọ̀ wọ́n gbébọn lọ́wọ́ àáké àti àdá wọ́n ń béèrè lọ́dọ̀ gbogbo ará àdúgbò pé ń bo lé yín wà ẹ dákun tẹ́ padà lé <laughs> ẹ̀yọ́ sọ pé mímí kò ní mì hmm, bàbá láàmúnì ọ̀la làámú ọ̀fọ̀fọ̀ àbẹ́rẹ́ nǹkan mẹ́rin ó tì ọ́ mu tí wọ́n bá rọ ọ́ mu ó pò sí o ẹ̀kún owó tó wá ní tó pọ̀ jaburata gbogbo dúkìá tó lọ jantirẹrẹ o tí ọkọ balẹ̀ àkọlé balẹ̀ o tí wọn bá ní ẹ ẹrọ awo ìfúnpá wọn sọgbà àbí ọ̀gá gbogbo nọ́mbà tó bá wà lára ẹnjìnì ó lè já <laughs> níbikíbi tó bá wà wọn àpò tó ti akọ ìdíṣẹ sí lórí pé à wọn ní wọn kọ àdé ẹ ẹ lọ́wọ́ kí ló ní wọn kọ lọ lẹ́nu àáké àti àdá ìbọn bá ti náà òun náà ń bẹ lọ kéjọ tó gba takabula da wọn jọ kò dúró gbẹ́jọ́ à ẹ dákun <laughs> so kò ní í dágbére sẹ́yìn kankan lẹ́sùn gbọ́ pé ó ti lọ tọ́pá bora ó ti fi nà ń dálẹ̀ oríire náà rà á dà máa gbẹ́wò so ẹni sọ́wọ́ àwọn ọbẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ara tí ọba fi lọ́kàn báyìí bọ́ọ̀lù ẹ̀dùn fẹ́ sọ pé ń gbádùn ẹ̀mí ìrìn òní sinmi bọ́ọ̀lù ti ń gbádùn. gbogbo ẹ̀ sọ nílùú ìgbà ah, masha Allah masha Allah mọ̀ ọ̀gbọ̀lọ̀gbọ̀ kí ọlọ́fun ọlọ́fun yẹn máa dúpẹ́ fọlọ́ máa dúpẹ́ fọlọ́ sọ ẹ̀ máa ti ń irú lágbájá ń kọ́ nítorí ní ju tolú lọ sinmi ẹ̀mí ò ní sinmi nítorí pé téèyàn bá tún tó jùlọ láyé sínú oríire tó bá tẹ̀ a lè sínú oríire láéláé máa fi mọ́tò kan gbé ọ mọ́tò yẹn lẹ́kùn mẹ́ta mẹ́ta lọ́wọ́ àní ẹgbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n lè yàn lè sùn bẹ́ẹ̀ ìyẹn lè wẹ̀ ń bẹ́ẹ̀ tòkí ló tún kù mọ́tò yìí lélo náà so ẹ wá lọ sóde o ti wá wò pé ní gbogbo ilẹ̀ yìí o mọ́tò yẹn wà ní ìtàn bẹ́ẹ̀ ṣe débẹ̀ wọ́n bá gbé mọ́tò míì dé wọ́n fi rú ẹnìkan wá lẹ̀kùn mẹ́ẹ̀ẹ́dógún lápọ̀ ọ̀tún mẹ́ẹ̀ẹ́dógún lápọ̀ òsì. wọ́n ní oníwà tún abọ́ ó sì fọ́rí fọ́rí mọ́tò tí ń yìí kí ni àti kí ló wà mẹ́ wọ́n ní ilé wẹ̀ bẹ́ẹ̀dì tí wọ́n ti lè fi sùn ó ní ẹ̀ old model ó ní mọ́tò eléyìí báyìí ibà ti lè ṣe pati tún wà mẹ́ swimming pool ó wà mẹ́ so àwọn satellite ó wà ń bẹ̀ à ẹ rí i pé kò ní fipá gbolo tiẹ̀ padà lé má so báwo wá ló ti ti fẹ́ sọ́pọ̀ wá ní oríire nígbà tó ẹgbẹ́ ni tó di ọ̀lọ́ nìwọ́ o ìwọ òwò ẹni tí ó jẹ́ pé kẹ̀kẹ́ ní gùn òwò ẹni tí ò ti ẹ̀rí kẹ̀kẹ́ gùn tó ẹgbẹ́ sẹ̀ ní fi ń sà so bọ́ọ̀lù ti fẹ́ dúpẹ́ fọlọ́ ẹlẹ́dàá wa ò ní dúpẹ́ fún ọ ní sínú oríire bẹ́ẹ̀ náà nígbà tó lọ sọ ìfún ọ báwo ló ṣe dúpẹ́ ó dúpẹ́ aláìmoore burúkú ni ọ. sọ̀rọ̀ wọn gbé ó gbọ́dọ̀ òde ó ṣe sùúrù bóòlù ti fẹ́ wà ní oríire ó lè sínú oríire. lórí ọlọ́run ẹlẹ́dàá wa ní innal ladina amanu walam yalbisu imanahum bi-zulm ulaika lahumul amnu wa hum muhtadun dájúdájú àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má bò sí. àwọn eléyìí ìbàlẹ̀ ọkàn yóò jẹ́ tiwọn àwọn ẹlẹ́ni tó sì mànà. àyàyé ń tọ́ka sí nǹkan ńlá ojú ọ̀nà téèyàn lè gbà téèyàn lè fi sórí rẹ̀ oríire tí èyí padà kó dorí ibú alákọ̀ọ́kọ́ ni ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ká gbàgbọ́ lódodo ó sì jẹ́ ìgbàgbọ́ òdodo eléyìí tó ṣe kúmọ́ lẹ́dọ́kọ ọ̀nà ẹrẹ́ntì orí ìdíjọ́kọ ọ̀fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dáadáa. èsì gbàgbọ́ múnáfìkì kí ni gbàgbọ́ múnáfìkì aṣáálá ọlọ́sí hajj wọ́n tún wá sọ pé nísẹ́yìn wọ́n fẹ́ fi hàn jẹ baálé ṣègùn ọ̀fìsẹ́yìn land o tún wá ń lo àwọn ọmọ ọ̀dọ̀ rẹ fún tètè lọ́bọ̀ pírẹsẹ́ǹtì pépà rẹ tó wọ́n ní tìlẹ̀kùn àti gbéwèé jíṣẹ́ fẹ́ni tó bá fẹ́ jẹ báálẹ̀ ṣègùn wọ́n á tètè lọ́bọ̀ gbé jíṣẹ́ lódodo wọ́n sì padà fi ọjẹ báálẹ̀ ṣègùn ọ̀fìsẹ́ inland ṣé mùsùlùmí náà ránu eléyìí ṣe mùsùlùmí tìbẹ́ẹ̀ náà wọ́n pété yẹn bá fẹ́ jẹ báálẹ̀ ṣègùn wọ́n gbóògùn kalẹ̀ lóríṣiríṣi àwọn májèlé lóríṣiríṣi kálukú ọmọ wa jẹ ẹni tó bá jẹ oríṣiríṣi májèlé tí ọba kú òun ló tó jẹ bá lẹsẹ oògùn òfò oògùn àdánù ọfẹ jẹ baálé wọn bẹ o sì níwọ gbọlọ gbọ à ọ̀daràn ni ọwọ láàyè sọ eléyìí kìí sàwọn lọlọrọ bá ń bá wíńdì àwọn kẹfẹ rí nìyẹn àtúrọ̀mùkùmù wa síbẹ̀ náà sọ pé ẹgbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run sọ pé wọ́n lọ́n yẹ́rì mi fún ìmọ̀ ẹ̀hún gbọ̀ngàn wọn ò lù ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má bò àwọn sàhábà eléyìí ọba àwọn ọlọ́kẹ̀dẹ̀ àbòsí tani ọjọ́ àbòsí sórí ara rẹ̀ nu wa. anábì ní kìí ṣètò ẹ̀gbà lérò ẹni tí ọlọ́run ọba tó ń pè lábòsí ń bí oníṣẹ́bọ fọ́lọ̀ gẹ́gẹ́ Luqman al bó ti ṣe sọ fọ́ọ̀mù wọ́n máa mi kékeré yìí má ṣẹbọ sọ́lọ̀ o torí pé dájúdájú ìṣẹbọ sọ́lọ̀ ó ń gángan làbòsí tó tóbi ọ̀dà mi sùn alágbọ́ lọ́wọ́ bá gbọ́ táwọn ò ti lú ìgbàgbọ́ òdodo wa papọ̀ má bòsí báyìí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú wa ti lú papọ̀ má bòsí pápá jùlọ tí nǹkan bá dé báyàn ní Yorùbá lẹ́vù tí o bá sọ pé ẹni tí nǹkan bá dé bá bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ so ó nìkan ló lè rìn wọ́n ní nǹkan sì tí ì dé bọ̀ ní jẹ́ òpèrà rẹ lọ́kùnrin tọ́jú àwọn bá dé bọ̀ gbogbo àwọn ìsìta lẹ́ni tó dùn lórí pọ̀npẹ́ Allah ẹnì kí wọ́n máa sọ fún ọ pé jáde sọ́rọ̀ ara rẹ o bá dùn ó sí gbogbo ẹ̀tọ́ ẹlẹ́sẹ̀ o àwọn táwọn ẹ̀ṣẹ̀ ń bá ní jẹun àwọn mọ ọ lọ síbi kan tọba ti débẹ̀ yẹn bùkátà rẹ ó bìà eléyìí tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí wọ́n ti lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má tẹ̀bọ sọ̀rọ̀ tó bá sì dàbí irọ́ tí wọ́n bá dára rẹ lójú sọ pé ọ̀yọ̀ǹda káwọn èèyàn lọ sáàkì ilé rẹ wò kí ṣe pé kó jẹ́wọ́ rẹ kó o àmọ́ kọ́ lọ sáàkì ilé rẹ pé tí wọn náà máa so oògùn sàṣà yorùbá ló lè fọ sọyà pé kí wọn lọ sáàkì ilé o láì jẹ́rẹ̀ sí palẹ̀ má kankan fún tó dé pẹ̀lú ògbó ọlọ́ tẹ́ ẹ bá bá aṣọ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá bá sọ̀rọ̀ ẹ bá lárì malẹ̀ tẹ́ ẹ bá bá lárì malẹ̀ ẹ bá aláwọ̀n alẹ̀ ogun ogun ó ti pọ̀ ju gbèsè ayé yorùbá tó ogun yìí tó kìtàbù ọ̀sùn náà náà ló bí àbí àṣírkù wọ̀lkọ́ torí ẹ̀ńnà lẹ́dínà àmàlà wàlẹ́mìyàlbísù ìmàlẹ́hùn bẹ̀bọ́lù àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo tí wọn ò sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mọ́ ẹbọ ṣíṣe nǹkan ńlá lélẹ́yìí sàtọ́ yorùbá ni pọ̀fọ̀ àfẹnitọ́lọ̀ ń bá ti sàánú pẹ̀lú Islam ẹnikẹ́ni ìsìtì nǹkan bá dé bá mùsùlùmí wọ́n lè sọ pé la hawla wala quwwata illa billah ìwé olùkọ́ ti ń pọ̀fọ̀ wọ́n sọ pé aláàbì mùsùlùmí lẹ́yìn ọ̀pọ̀ lẹ́yìn pé wọ́n pé èwo ni wọ́n pè wọ́n sọ pé àmọ́ ní la hawla wala quwwata illa billah ọlọ́nà kan náà wọ́n rìn ọ̀nà kan náà báwo ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ rìn eléyìí ni ọ̀nà àlìjẹ́nà ntí wọ́n wí lẹ́nu orin ọ̀nà aná. eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti lú ìgbàgbọ́ òdodo rẹ̀ papọ̀ mẹ́sẹ̀gbọ́ sọ́lọ̀ kò jẹ́ mùsùlùmí má. ọ̀pọ̀lọpọ̀ òrùka táwọn èèyàn ń fi sọ́wọ́ òkú ogun nì tó bá jáde ńlé tó bá ti dé gbòòrò yóò tún sáré padà lé kí ló dé mọ́ gbàgbé nǹkan kan yìí tí wọ́n sọ pé kò gbọ́dọ̀ jáde láìfò kọ́wọ́ àwọn yẹ kó máa lọ ní sẹ́kó dáàrin ìgboro kí ló sọ kò sí òkò òfin lọ́wọ́ rẹ̀ kí ló sọ ó tún wá sáré padà lọ mú àwọn tó gbọ́ lóun ọba gbọ́ tí òlú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mọ́sẹ̀bọ sọ́lọ̀ wẹ́ ìkẹlẹ́ humul amnu wa hum muhtadun ọlọ́run láwọn ẹni tí ìbàlẹ̀ ọkàn jẹ tiwọn àwọn sì lẹni tí wọ́n mọ̀nà àwọn náà ń fẹ́ kọ́kàn wọ́n balẹ̀ àtìfẹ́ ṣọ́ọ̀kì náà àti ọmọ nà ìpèníjà ńlá lélẹ́yìí o ṣé gbogbo ọ̀nà téèyàn bá ń gbà ṣẹ̀bọ sọlọ ká pàtì àbá ní pàtì àfi ká pàtì ní. eléyìí ò sì sínú téèyàn lè máa fọra rẹ̀ máa pé èmi kẹ̀ ìwọ kẹ̀ náà ìwọ kẹ̀ náà nítorí pé àti ṣẹ̀bọ sọlọ ọwọ́ nítorí lè sọ̀yàn ó súnmọ́ pẹ́pẹ́ pọ̀ lè fún lásán rí bẹ́ẹ̀ la Nabi sallallahu alayhi wa sallam máa bẹ̀ lọ́n pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam. ìwà lọ́n mọ sáàdì rẹ o níbi kí n ṣẹbọ sí wọ́ lọ́n lẹ́ni tó máa mà ṣẹbọ sí ọ mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ lórí èyí tó ṣeé ṣe pé mo ti ṣe nínú ẹbọ láì jẹ́ pé màmá ọ̀gá wa ní sọ̀rọ̀ wọ́n ti kọ́ àpòrúntù lásán ilé ìfihàn wa pé ká dínà sí gbogbo ló lè sọ ìyàtọ̀ sẹ́bọ̀ ìmánì wa kó ní agbára débẹ̀ eléyìí ló lè jẹ́ ká sórí rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn wá nínú àyà yìí ikú ìfọkànbalẹ̀ kò ní jẹ́ láyé lásán ẹni tó bá fi lè kú láì ṣẹbọ sọ́lọ̀ ìbàlẹ̀ ọkàn wọn títí dákìyàmù ní ọjọ́ ọ̀bẹ̀rù ńlá àwọn ọmọ abẹ nù balẹ̀ ọkàn ọjọ́ tí ìdààmú dàgbọ́ bá àwọn èèyàn lọ́dọ̀ ọ̀gbìn ní alùkìyàmà tí kálukú ò ní mánà àwọn mánà kálíbà sórí rẹ̀ yìí ní táàsì náà láti gbọ́ ọ̀hún ká gbọ́ lọ́n gbọ́ lódodo ká má sì da lóru papọ̀ mọ́ sápà nínú ẹ̀sìn wa. bákan náà wọ́n ní tí ìgbàgbọ́ òdodo bá ń bẹ tí èèyàn sì ń ṣiṣẹ́ rí ìgbésí ayé èèyàn máa nítumà èèyàn ò ní àfojúsùn kan àfojúsùn lèèyàn mọ̀ wá ṣiṣẹ́ tọ̀ nísìnyí èèyàn ní ìmánì èèyàn sì ń ṣiṣẹ́ rí àfojúsùn gbogbo mùsùlùmí lódodo ni pé mo fẹ́ wà lìjànà ìfẹ́ wọná sẹ́mi pé mo fẹ́ wà ìjẹ́nà ìfẹ́ wọná àfojúsùn ńlá gidigidi ìmọ̀ wá wá ọ̀nà wo mo rí gbà tí ń fi wà ìjẹ́nà yìí iṣẹ́ rẹ̀ wo mo lè ṣe táyọ̀ ìjẹ́nà yóò fi ní bọ́ lọ́wọ́ ìgbà yóò dodo tó yẹ kí ní tí ń fi rẹ̀ ìjẹ́nà yìí wọ̀ ìní jẹ́ni tó gbẹ̀yìn níbi wíwá ọ̀nà táwọn èèyàn fi máa ń tara wọn jẹ táwọn ọ̀rọ̀ àwọn jẹ náà wọ̀ eléyìí tó takò tànẹ́bì tó takò tí etí ọlọ́run ọba ẹlẹ́dàá wá ṣe lófin máa ń jìnà sí. ìmà jẹ́ kí ìgbésí ayé yẹn kó ní ìtumà èèyàn ní máa ṣe sẹ́mi olùmọ̀tara rẹ̀ nìkan lópin ìgbà tẹ́ ẹ bá ti ní mánì tó pé tẹ́ǹtì ń ṣiṣẹ́ rí ìgbésí ayé yóò ní ìtumà ẹni máa ṣe sẹ́mi olùmọ̀tara rẹ̀ nìkan nítorí pé ẹ pe pé nínú ododo òdodo òun náà kí mùsùlùmí kọ́ máa ya àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí nínú gbàgbọ́ òdodo òun náà kí mùsùlùmí kọ́ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí máa wá tí ó sì wọ́n láǹfààní kọ́ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí láti máa wá àti gbogbo tó lè kó nira bá wọn tó lè mú kí sàmọ́ tó bá ti jẹ́ pé àláfojúsùn yìí sàlùjánà àláfojúsùn ìmọ̀tara ẹni nìkan ti jọba dùnú gbèsè ayé wa bá a fẹ́ràn ara wa ní fẹ́ràn ara wa dénú gbogbo ojú ọ̀nà tá a fi máa wá àti gbẹ́ra wa lẹ́sẹ̀ kò ní jìnnà nínú ṣèṣì wa ìdí nu tó fi jẹ́ pé tẹ́ bá ti rí táwùjọ kan ò gbé táwọn èèyàn jẹ́ pé wọ́n gbẹ́ra wọn lẹ́sẹ̀ ilé ò gbé àdúgbò ò gbé wọ́n ń sáfòlù gan ẹ gbà pé kò sí ìmánì bẹ̀ àwọn èèyàn jẹ́ ẹni tó gbọ́ lọ́ngbọ́ ń bẹ̀ wọn ò sì jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ rí ń bẹ̀ ìdí inú tọ́pọ̀lọpọ̀ agboolé ń da horo ìdí inú tọ́pọ̀lọpọ̀ ló fi ń tú ìgbàgbọ́ òdodo ló máa ń jẹ́ kí lò ó kún ìgbàgbọ́ òdodo ni kì í jẹ́ kí lè ó da horo ìgbàgbọ́ òdodo ní jẹ́ ká fẹ́ràn ara ìgbàgbọ́ òdodo ní jẹ́ ká lè ṣe láti papọ̀ ṣùgbọ́n tí ọba ti sí ìgbàgbọ́ òdodo kẹgbà wípé ìgbésí ayé yín ọjọ́ rẹ̀ péréte ni kẹsì gbà tó gbogbo àfojúsùn yín kò lóró ń dóbà ẹ lọ tí ọba ti sí gbàgbọ́ òdodo nítorí pé ìgbésí ayé yín ọjọ́ rẹ̀ kéré onígbàgbọ́ òdodo tó sì ti sẹ tó bá kú ẹ̀rí pé sì tún bẹ láàrin wa torí àwọn ẹsẹ̀ rẹ̀ tó ti ṣe kalẹ̀ òní tán àwọn èèyàn máa rántí rẹ̀ tó máa rántí rẹ̀ wọ́n ṣàdúrà fún iṣẹ́ rẹ̀ tó ṣe kalẹ̀ yóò jẹ́ káwọn èèyàn rántí ẹ̀ tí wọ́n bá ń jàǹfààní sẹ́ẹ̀rì tó ṣe kalẹ̀ wọ́n tún ṣàdúrà fún torí pé àfojúsùn ti àlùjànnà ni èwo láìsè táwọn èèyàn fi máa ṣàdúrà fún wa lẹ́yìn ikú wa èwo láìsè tí ládàrí òní tán lẹ́yìn ikú wa èwo láìsè tọ́mọ èèyàn máa jàǹfààní rẹ̀ yóò ṣe torí pé kìí ṣe onímọ̀tara rẹ̀ nìkan ní òpin ìgbà tí n tó ṣe kalẹ̀ ń ṣe àwọn èèyàn láǹfààní ìbá sì sẹ́kù ọlọ́run ọgbọ́n máa kọ ládàá rẹ̀ àjọpọ̀ àfojúsùn rẹ̀ ọ̀gá yàtọ̀ sẹ́ni tí ò bá nígbàgbọ́ òdodo torí ẹlẹ́sìn máa gbọ́ àwọn ẹni tí ò nígbàgbọ́ òdodo ká jẹ ká mu ká jẹ ká mu ká gun mọ́tò ká kọ́lé ká wọṣọ sọ́rùn ah, èmi ọjà yorí mi o mẹ́rin ọlá ayé tí mo wá nfẹ́ wàhálà àbẹ ẹkọ ni ntẹyẹ bá jẹlẹ yóò gbé fò ẹyẹ rẹ bá ti jẹ sá tó gbé fò tó bá ti gbé fò gbogbo gbogbo nǹkan tán ṣùgbọ́n àwọn mú mi ni àwọn ò rí bẹ́ẹ̀ àwọn mú mi ní òrí bẹ́ẹ̀ táwọn bá jẹ wọn ò ní jẹ lájẹrun wọn tún sẹ́kù èyí tí wọn fi ṣe rere rere tó ṣe pé yọ kárí tí ọba jẹ bẹ́ẹ̀ kí náà ní nǹkan mọ́ṣáláṣí sí mọ́ṣáláṣí jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni kìí ṣe lẹ́gbẹ̀ẹ́ náà ṣé bá kọ́ kalẹ̀ kí gbogbo ẹrú ọlọ́run ọ̀sìn náà ni ẹ̀yin ẹ̀wọ́ ìmánì ti tó sábà kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ àwọn arẹ́ nìkan wá ti sọ láti bẹ̀rẹ̀ wàláhì yẹn yóò bù sẹ́kù yóò sun ẹkún tó korò kí ló dé tẹ̀ wá sí lọ́nbẹ̀ yóò máa tọ̀ lójúlé lójúlé ẹ máa sí lọ́n mọ́sálásí wọn ti kọ́ kalẹ̀ yìí kò dá bẹ́ẹ̀ subhanallah lọ́wọ́ pé òtẹ́ẹ̀lì lọ kọ́ kalẹ̀ tí wọ́n kọ́ òtẹ́ẹ̀lì kan àwọn kọfí sẹ́bílì la òtẹ́ẹ̀lì ọ̀wá rí kọ́sítọ́mà sẹ́wọ́n tẹ̀lé mú mi ní ẹ̀mọ́ sọ̀rọ̀ ẹ̀sẹ̀lẹ̀ náà ọlọ́run ní òkùtò yóò tún bá yín ti bẹ̀rẹ̀ màá kó òtẹ́ẹ̀lì jáde mú ti àbẹ́rẹ́ nǹkan mẹ́rin hòtẹ́ẹ̀lì fẹ́ ti ń ṣe kíkà disco night hòtẹ́ẹ̀lì fẹ́ kó àwọn aṣẹ́wó àbẹ́ ní nǹkan òkúta wà bá yín àzà àti ẹ̀sìn ìgbẹ́ lọ pé kókùtù ọba yín òkúta ti bá yín àwọn abẹ lọ kó lé yín bọ́ọ̀lì. ẹnìkan nìsín ó gbowó kalẹ̀ ó lòún kọ́lé kalẹ̀ fáwọn ọmọ òrukàn ní gbogbo olóyìí tọmọ orúkọ bá àti ọ̀rẹ́ ni tọ́jú ẹ ẹgbẹ́ wọn abẹ wọn máa tọ́jú wọn ó tún ti gbówó kalẹ̀ tó fi lọ lẹ́kọ̀ọ́ ó tún ti gbówó kalẹ̀ tó fi máa tọ́jú wọn tó bá ń sa rẹ ó tún ti gbówó kalẹ̀ tó fi máa dẹrù sí wọn lọ́rùn wọn máa sàmì bí ẹni tó bàbá wọn níbẹ̀ láyé. àwọn akọ kalẹ̀ tán ọmọ orúkọ sì kún lù wọn bẹ́ẹ̀ nìkan wá bẹ yóò sọ ẹ̀jẹ̀ iṣẹ́ rẹ lọ ni ẹ̀yin ara ní ilé tó ṣe pé kò sí bẹ́ẹ̀ ṣe lè lówó tó èèyàn lè kọ́ ju bẹ́ẹ̀ náà lọ. wọ́n á ní ojúlé bíi ẹgbẹ̀rún tẹ̀sí ma pé gbogbo bí ojúlé ilé wa bá ṣe pọ̀ tó yàrá kan náà la sùn orí ibùsùn kan náà la wà tó wọ́n kàn má pààrọ̀ yàrá síra wọn tó bá sì pààrọ̀ yàrá sí méjì mẹ́ta mẹ́rin lọ lálẹ́ ẹjọ́ kan á pè nǹkan tí ń ṣe bàbá súnbi kan kára ló lè bá a balẹ̀. tọ́ sọ̀rọ̀ lórí eléyìí kò ní jókòó jọ̀ka nínú ilé rẹ̀ kó a sọ pé etí tẹ̀ ń bà mí lọ́kàn jẹ́ òun náà ni pé ìrẹ́yìn kó sínú lẹ́yìn má wọn kó bẹ̀ ṣé wọn kọ́ lè fi sẹ̀bílì láì làwọn èèyàn wọ́ bẹ̀. òun náà gbọ́ òní ronú láéláé lọ síbi pé tẹ́lẹ̀ mi torí kókó ń tọ́jà lọ́dọ̀ tiẹ̀ ni pé èmi mo lè léyìí ọwọ́ ilé mi ṣe pọ̀ tó ojúlé ẹgbẹ̀rún ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ibi ó bá wù mí máa sùn. àwọn ẹni tí ń ṣe sẹ́mi ìmọ̀tara ẹni nìkan nù lábẹ́ òfin ọlọ́run kọjá àkọ́tọ́ kọjá pé ìsẹ̀mí ìmọ̀tara ẹni nìkan láti ra wa sórí ẹ̀ èèyàn sì lè bọ́ lọ́wọ́ àti ṣèṣẹ̀mí ìmọ̀tara ẹni nìkan àyàfi téèyàn bá ní mánì téèyàn ti sẹ̀rẹ̀ Imani àti sẹ́rí òní máa fa téèyàn lówó tí ó yọ zakat gbàgbé zakat tó fẹ́ nìkan omukọ náà gbérí òun náà dolówó tó bá ní ìmánì ó nílé sẹ́rí yìí ìwọ́n ti sóríire ó tún wá sànà oríire fẹ́ lómi àti sẹ́rí olóma ń fà téèyàn ní mọ́tara rẹ̀ nìkan téèyàn tún máa sánà dáadáa fọ́mọlà kejì wọ́n ti lówó tiẹ̀ ọ̀wá ni èèyàn ọgọ́rùn ọ̀fẹ́ ràn án lọ hajj tí èsì ti ká mi torí pọ̀ mọ́tara rẹ̀ nìkan sẹ́yìn máa yá jí èèyàn kan jẹ́ torí pọ̀ mọ́tara rẹ̀ nìkan ni àwa tá a mọ́tara wa nìkan á tá a máa bọ̀ kàn sí táwọn pé ee eléyìí owó ti yá múra lọ́wọ́ rẹ̀ ẹ̀rọ dúró ẹ̀ ẹ̀ táǹtẹ̀ one point five times thousand iye èèyàn tí wọ́n lọ mọ́kà ibẹ̀ láti rí sálẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ pé ah, ọlọ́mọdé ń sọrí ibú èmi ò lè fowó ṣe báwọn tó bá lówó báwọn ọ̀ ah, gbogbo lẹ́lẹ̀ yìí dáràn wọ́n kọ́ lélẹ̀ yìí torí pé wọ́n sẹ̀mí irú èso òun torí ẹ̀ ọ̀dọ̀ wa ká gbìyànjú láti rí pé ìgbésí ayé wa ó kún fún ìgbàgbọ́ òdodo àti ìtẹ̀lé tá a bá ti kùnà láti jẹ́ni tó gbàgbọ́ lódodo ó dájú pé a lè rí sẹ́ẹ̀rì sí torí tá a bá ti sẹ́ẹ̀rì gan níbi tá a ti pàdánù ìgbàgbọ́ òdodo àṣegbára gbóná lásán àṣedànù lásán òun náà ni wọ́n padà dá sí nínú àwọn nǹkan tí jẹ́ ká ṣe ìsẹ̀mí aláyọ̀ tí oríire wa tí ó fi kún fọ́fọ́ òun náà ní ká jẹ́ ẹni tó níwà tó dára ìwà tó dára ó pàtàkì púpọ̀ ó sì ga lọ́lá púpọ̀ nítorí pé ìwà tẹ́lẹ̀ yẹn èèyàn kò kẹta rẹ kọjá gbogbo bẹ́ẹ̀ ti ṣe léwu torí bọ́lọ̀ ti ti dáyàn ọlọ́run dáyàn lẹ́ni tí ò lè dá sí ni èèyàn kò kẹta ẹlòmíì ẹnì kò sí láyé tí ó máa sẹ̀mí sára rẹ̀ nìkan tí ò ní fẹ́ bẹ́lòmíì dá nǹkan kan pọ̀ eléyìí sẹ́ máa sọ̀rọ̀ rẹ̀ ó ní kọ́ dá sẹ́ máa sọ̀rọ̀ onítàn èèyàn bú ni ìwọ nìkan náà lèèyàn rí ìwọ nìkan lèèyàn tó dá ìwọ nìkan làṣẹ́kùbọ̀ sàábé tó bá ti rí bẹ́ẹ̀ ó ní lè tètè nílé ayé yìí orí lọ́nà kan àbọ̀nà míì ó rí pọ́ńbù ká téèyàn náà ni bẹ̀rẹ̀ látòrí yàrá méjì tọkọ eléyìí tó ń gbé lágbájá mà ti kọ́lé ó ti kó lọ ilé rẹ̀ kò túmọ̀ sí kò ń lọ kọ̀ fúnra rẹ̀ tó ń lọ yọ búlọ́ọ̀kù tó ń lọ ma tó ń lọ kanlé tó ń náà ọ̀rẹ́ náà ló ti táyì lọ kàn bẹ́ẹ̀dì tí fi ń sùn ṣe báwọn kan lọ́ba sí i tọ́gbọ́ wá ní ìwà lè ṣẹ̀ṣẹ̀ mí láì bùkátà ẹnìkan wọn lọ́yẹ kó ṣe gbogbo ẹ̀ hàn èpè gan tó fi ṣe búlọ́ọ̀kù wọn lọ́yẹ kó lọ kó wa kọ̀yẹ́ kó bùkátà akóyọyọ tí ọ̀bọ̀ fi tipa wà wá ìwọ náà ní kó ru pọ́npọ́n gan ìwọ ló ṣe nítorí tó o bá ti lè pọ́npọ́n o ti bùkátà ẹlòmí gbogbo nǹkan ìwọ ló ṣe sí ọ̀rẹ́ láì tọ́ kó bùkátà ẹnìkan kọ́ padà sí ọlẹ́nu wọ́n nígbà tó ti jẹ́ pàǹbù kàtà àwọn èèyàn ṣé mo pé èèyàn kò sí bẹ́ẹ̀ bá a ṣe ẹsẹ̀ ra yín náà ni o ẹsẹ̀ ra yín ọgbọ́ ọ̀rọ̀ tí ó wù ọ gbọ́ ó rí nǹkan tí ó wù ọ rí tó bá yá jẹ́ pé àwọn èèyàn tó ń bá dùn àwọn ọ̀rọ̀ wọn tó máa gbọ́ sọ kò ní wù ọ gbọ́ àwọn ọ̀rọ̀ wọn tó máa hù sí ọ kò ní wù ọ àti kọ́ ọkọ́ sùúrù tóbi lè máa bá wọn ṣe torí láàrin kó ní sùúrù àbí máa bara jẹ iná lọ́mọ èèyàn wà tó bá ṣe sùúrù kò sí tàbí ṣùgbọ́n ìbáṣepọ̀ rẹ pẹ̀lú àwọn èèyàn yóò máa lọ tó ti kùdìẹ̀kudiẹ tí yóò máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn sí ọ látọ̀dọ̀ tẹ̀ náà sí wọn kó ní wọn náà tó ọba ti wá ní ìwà tó dáhùn sùúrù tó fi máa pàdé àìjá tiwọn sùúrù tó fi máa pàdé ó kù díẹ̀ tiwọn kò sí tàbí ṣùgbọ́n o ọmọ bàrà jẹ ọwọ́ amú gbogbo èèyàn lọ́tà ò nífẹ̀ẹ́ lọ́ọ̀rẹ́ tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ rẹ wọ́n sọ láìda títọ̀ ń bá sọ tiẹ̀ wọ́n sọ láìda tíwọ́n náà bá sọ̀rọ̀ wọn pé ìlú yìí èèyàn bú ni wọ́n olùsọ alẹ jẹ tí ò ní sèyàn rẹ lu àfiwọ nìkan ó túmọ̀ sí pé à ń bùkátà wà ìdí nu tọ́lọ̀ ti sọ fún wa nípa nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam pé wa innaka la'ala khuluqin azim lọ́ni dájúdájú mo búra pé ìwọ lọ ń bẹ lórí ìwà tọ́ka ìyẹn nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ eléyìí ìròyìn lọ́rùn fún wa ń sì fi ń kọ́ alẹ́ kọ́ ọ̀gá yín nù òun ló níwà tó dáa jù ẹ̀yin ọmọlẹ́yìn rẹ̀ ńkọ́ síbẹ̀ yẹ kẹ́ ẹ sin jẹ ẹ̀yin kẹ́yìn náà wá òkọ́dé ànábì ni sallallahu alaihi wa alihi wasallam kẹ́ẹ̀jẹ́ ni tí ó ní sùúrù kẹ́ẹ̀jẹ́ ni tí ó láàmú mára kẹ́ẹ̀jẹ́ ni tí ó láfaradà kẹ́ẹ̀jẹ́ ni tí ó níwárí kẹ́ẹ̀fẹ́ súnmá kẹ́ẹ̀májẹ́ ni tí ó sì lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú ìwà wọ̀ọ̀dà ìwà burúkú lọ́pọ̀lọpọ̀ ń hù yóò tún á máa gbìyànjú lórí ìwà burúkú tí ń hù láti máa malaika láìdí rẹ̀ malaika lọ nígbà gbogbo èèyàn ọ̀dà ṣe bí wọ́n di malaika irọ́ lásán àwọn bùkátà láti kíyèsí wa wà wá wọ̀ ọ̀dà rárá ọ̀pọ̀lọpọ̀ ló bá gbé sórí òṣùwọ̀n láàrin rẹ̀ àti bàbá rẹ̀ òfútù fẹsẹ̀ láàrin rẹ̀ àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ irọ́ lásán láàrin rẹ̀ àti ayé rẹ̀ bánzá láàrin rẹ̀ àti gbogbo àwùjọ tí ń gbé kò wúlò ṣe ìwà náà sì ni ìwò sí ìwà burúkú lọ́pọ̀lọpọ̀ ń gbé ká àwọn máa sọ pé ẹ tí wọn wọn bá dá ṣé kò sí nǹkan mìíràn ara òun tó dáa ni ẹ gbọ́rọ̀ tí wọn wọn bá dá tí o sì ń kan ní ìlànà òǹtọ́ dání tó bá ti sọ wà nù ìwọ gán ti sọ wà ìnàmà ọmọọmọ àkùlẹ́kù mà bàkìyẹ wà ìhùmù dẹ́hẹ́bẹ́ àkùlẹ́kù hùm dẹ́hẹ́bẹ́. wọ́n ní gbogbo àwọn àlùmọ̀láyé ìwà ni wọ́n. lópin ìgbà tí wàá bá sẹ́kù wọ́n sọ pé àlùmọ̀ yẹn ò tíì pa. tí ìwà bá ti fi wọ́n sílẹ̀ tó lọ ó bá wọn sí wò àwọn náà ti dìtàn èèyàn mélòó ló ní ọgbà nu àwọn èèyàn ní ìsìnkú kan lọ béèrè lọ́dọ̀ ìyàwó ń bò ní wọ́n rí èyí tó bá jáde náà lọ jẹ́ màláìka àwọn aburúkú rádaràda ló kọ́ ọ̀pọ̀lọpọ̀ ó sì fẹ́ẹ́ sèse mi tọ́ da ìwé ṣe sùúrù ọ̀fẹ́ sèse mi tọ́ òpùrọ̀ burúkú ni ọ ọ̀fẹ́ sèse mi tọ́ da oúnjàmbá ni ọ ọ̀fẹ́ sórí kò sí ẹnìkan tó lè bẹnu àtẹ́lù ìwà rí ọ̀dá eléyìí ló túmọ̀ sí pé a gbọ́dọ̀ kọ́ bá a sì ṣe máa hùwà káyé wo lè bá a da kọ́run wo lè bá a sunwọ̀n látara ànábì Muhammad sallallahu alayhi wa sallam tìbẹ́yìn náà máa kọ́kọ́lọ́ kankan ló máa ń ṣẹlẹ̀ tó máa ń bùkátà ká lọ rẹ́ nìkan nínú àwọn èèyàn báyọ̀ onítàn ọlọ́lá kan ni olówó ni olùmọ̀ni tọpọlọpọ sọ pé tó bá ti jẹ́ pọ́dọ̀ rẹ̀ lálọ́ tọrọ yóò fi níyànjú ẹ̀yọ́ tèmi kò ń bẹ̀ ìní lọ kí ló dé torí kò sí súnmọ́ kò sí súnmọ́ ó ti le jù subhanallah ẹgbẹ́ tó sọ ń pa anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ní fabi ma rahmatin min Allahi linta lahu walau kunta faddan ghalidha al-qalbi lam faddu min hawlik. فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله alábì lọ́nà ń kọ́ láwọn ẹ̀kọ́ báyìí ọlọ́run ní lílẹ̀ tọ̀lẹ̀ sí wọn ìkẹ́tọ́lọ̀ ń ṣe fún ọ ni ìkẹ́tọ́lọ̀ ń ṣe fún ọ ló mú ọ lẹ̀ sí wọn tó bá lọ jẹ́ pé kúròrò wá ní wa ànábì sallallahu alaihi wasallam aláyà kókó nàkí gbogbo èèyàn pátápátá wọn ń ta fún ọ ni torí pé ànábì nìkan lójú ọ̀nà rẹ̀ jáde àlùjánnà yàtọ̀ sáwọn ẹjọ́ ìṣe òwúrọ̀ táwọn èèyàn ń kó káyìn àwọn ọ̀rọ̀ burúkú. wọ́n ti kójú ọ̀nà ànábì nìkan ló ń líǹkì sáyẹ̀ jánnà ọlọ́run tó bá wọn tó kúròrò ní ọ tó burú burúkú wàláì gbogbo wọn sàfọ̀. tó tiwa tiwa jẹ́ ní ìsìn tó bá jọba àwọn èèyàn lè súnmọ́ ó ti ṣe fẹ́ẹ́ mọ ibi tí àti nìkan ò lè súnmọ́ wọn á ní a ah, protocol protocol protocol kò ní dáa fún protocol náà yẹbi wọn náà rin títì pẹ̀lú wa tẹ́lẹ̀ bóyá àwọn mẹ̀kúnnù ó sì lè sọ fún ọ pé yàtí ń jà wọn ni torí protocol láì bẹ́ẹ̀ náà ní ìjọba jẹ́ president ah, ah, wọ́n ní atúrọ̀sọ ó pè báwo àtẹ́jà ànámà ni sọ ẹ̀ lè dé bẹ́ẹ̀ ma sọ bóyá ṣe fẹ́ sọ ti ń sọ yín ẹnì kan ò lè súnmọ́ pọ̀ wọ́n tún jáde síta gbogbo èèyàn tún fa òdúdú sójú bí sàwọn ọ̀daràn ìṣe wọ́n fún wọn ẹ̀rọ nígbà yẹn ẹ̀rọ mọ́kọ ọkọ mọ́kọ a, ẹ̀rọ lórí kíni. bẹ́ẹ̀ náà ni tí ẹ bá dó lówó ẹ lè dé bẹ́ẹ̀ o ẹ lè dé bẹ́ẹ̀ o àwọn gòdògòdò wọn fi sọ́lé o àwọn ajá kan bẹ́ẹ̀ àwọn já tó oníkálukú náà máa wọlé. ó bẹ́ẹ̀ lè súnmọ́ wọn lè súnmọ́ tọ́lá wọ pé ńgbà tó ti máa kí ó yàn máa kí ó yàn ẹ̀yin kporontu ẹ̀yin banza lásán ẹ dákọ̀ ẹ gbọ́rọ̀ ok sáwọn afẹ́ gbọ́rọ̀ rẹ̀ ńgbà tó ń pè à ń banza ìwọ ńkọ́ sọ̀rọ̀ káwọn àwọn náà da padà bẹ́ẹ̀ ni da padà tọ́lá ìjọba sọ yín bọ́ọ̀bù kílẹ̀ yóò sì ẹ̀yin náà sọ sí yín ọ̀làwà banza torí pé òkè òwò náà tó kéw banza ànábì sallallahu alaihi wasallam

wọ́n máa ṣiṣẹ́ sí ọ wọ́n tún máa dunú nítorí pé wọ́n rí i pé a ìwà rẹ ti dáa jù lànàbà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé innama bu'ithtu li utammima makarim al-akhlaq ọlọ́wọ́ kò gbé mi kò gbé mi dìde kọ̀ọ̀rán mi sẹ́ àfi nítorí kí n lè bá a pé àwọn àwa alápọ̀nlé sẹ́yìn bá ti sọ pé mò ń pọ̀ sí ànábì ọ̀rọ̀ kí wàá mi ọ̀dà ẹnì kọ́ wa ní títí wà rẹ̀ dá àfi kí gbèsè ayé rẹ̀ ó dùn àwọn èèyàn nífẹ̀ẹ́ kọ́ lọ àwọn èèyàn nífẹ̀ẹ́ kó láàrin àwọn ẹnì kọ́ ló wá burú sí ọ ẹnì kọ́ ló wá kúrò wọ́n máa fẹ́ káwọn máa dé bọ́ káwọn máa dé bọ́ kọ́ máa wá gbogbo ìgbà kí wọ́n máa yọ sáwọn ní gbogbo ìgbà tó bá fẹ́ kọ́ burú sí ọ wọ́n dùn sí ọ tó bá fẹ́ kọ́ dáadáa sí ọ wọ́n ẹ̀rí pé lówó tó wá ti tilẹ̀kùn lé má rí kò ní lẹ́nì kankan àfọ àfìyàwó rẹ̀ kí wọ́n ní dùn mọ́ wọn náà kúkú fẹ́ lẹ́nì kankan táwọn kálò náà aṣọ pò ń fẹ́ yọ torí kí yẹn gan sí ó tó dáyé lọ́lọ́ ẹlẹ́dàá ṣe kí ni ló ti ṣe dákùkọ kálukú wa náà ń jẹ apọ́nlé ni yàká kò sí yàká tí ò ní ọkọ̀ tiẹ̀ kálukú wa náà la ní tàǹjẹ̀ tẹnìkan sàkèlè ó lè ṣe kí ni ó lè pọ̀ ju tẹnìkan lọ ẹ jẹ́ ká tún wà wá ṣe jàmá ẹ jẹ́ abẹ́ni tó ṣe pé ìwà wọ́ da ẹ jẹ́ àwọn àpèjúwe lágbájá ṣàìdá sí mi lágbájá sẹ̀mí ṣé gbogbo ẹni tó bá ṣàìdá tó ṣẹ̀ wá là á máa forí jìn ṣé gbogbo wọn là á máa mójú kúrò fún tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹpọ̀ ń wà dáadáa ni wá àmọ́ tá a bá sọ pé sádìẹ tó bá dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn hmm, àwọn àkàmọ́tò nù àwọn tí ọkọ̀ ayọ̀ doubt àwọn tí ọkọ̀ kí nǹkan bàjẹ́ agbọ́dọ̀ lẹ́mìí àríjì kò sẹ́ni tí o tẹ̀ kò sẹ́ni tó lè tẹ̀yàn tá a bá ti lẹ́mìí ìdáríjì á lè ṣẹṣẹ mi oríire á máa lépa ara wa ká ni ìdí òun tó fi jẹ́ pé ibi tá a ti ń lépa ara wa ká láwùjọ Yorùbá á lè bọ́ bàtà àbẹ́rẹ́ bàbẹ́rẹ́ ni ẹ bá fẹ́ wọ mọ́ṣáláṣí kálukọ́ ọmọ rẹ rẹ ni torí wọ́n lè kó bàtà rẹ ní ìsìn ìṣẹ́jú márùn-ún wọ́n ti ti ń gbẹ́rẹ́ lọ́ba tẹsẹ̀ bọ́ bàtà lẹ́sẹ̀ lọ́ba máa wú níbi tí wọ́n ti lé para wọn kánú fa kọ́dà tó ti lè sọ fún àwọn onídìí bàtà mọ́tí ẹsẹ̀ rẹ ní wọ́n ti ọ̀sí dáríjì ogun òpó ogun àdánù ni wọ́n sì ń kóka tó bó wa láyé ṣe fẹ́ lójútù kò lè lójútù wala tastawi al-hasanatu wala as-sayyi'atu idfa' billati hiya ahsan. فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ọlọ́run ní ìwà rí àti ìwà burúkú wọn lè dọ́gba o ọlọ́run ní ìwà rí ní kẹ́ẹ́ máa fi ti ìwà abúdá nù ẹni tó sa ìdá fún rere ní kẹ́sì. nítorí pé tí a bá ṣe bẹ́ẹ̀ ẹni tí ó tẹ̀ ń bẹ láàrin yín àti ẹ̀ yóò padà di ọ̀rẹ́ mátímátí sí i ṣùgbọ́n nìkan ló hùwà yìí o àbẹ̀ntọ́ bá ṣe sùúrù torí bí agọ̀ ní máa jọ bí agọ̀ ní máa jọ ẹnìkan nísìnyí wọ́n fẹ́ fún ọ ní àwọ́ọ̀dù kan ọlọ́ọ̀lẹ́tọ̀ sí ó sì bọ́ jẹ́ àsìkò tí ẹ dé wọ́n fẹ́ fún láwọ̀ ìwọ yìí kan náà wọ́n tún wá bi léèrè ń pa tiẹ̀ náà ṣé ká fún ní ẹfun kọ́ni tẹ fẹ́ fún yìí ó kéré sí tọ́ lẹ́tọ̀ọ́ sí Allahu akbar wàláhì abọ ní ma jọ àmọ́ wọ gangan lè yàn dáadáa wọ gangan ló lóríire torí gbogbo rọ́ọ̀yìn wọ ọ̀ka kú ọlọ́run láwọn tó bá ṣe sùúrù ló lè ṣe o ẹnì kan ò sì lè ṣe àyàfẹ́ ni tó ní èrè ǹjẹ́ tó tóbi lọ́dọ̀ ọlọ kọ́lọ̀ ń dákun wá nínú nínú àwọn nǹkan eléyìí tá a ṣe tí oríire ó fi jẹ́ tiwa ó náà ní ká pọ̀ mímìdìkìrìlà níbi títí ìrántí ọlọ́run mímọ ti ìrántí ọlọ́run ó pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé mùsùlùmí ká sì máa rántí ká máa mà nínú ẹ̀mí wa gbogbo gbà pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa ẹni tí ọlọ́run ọba bá ń bẹ pẹ̀lú ọdọ àti pé yóò borí gbogbo ìṣòro yóò borí gbogbo ìdààmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nínú ìgbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa òun náà ní kí ọlọ́run bá ń bẹ pẹ̀lú gbogbo ẹ̀dá tó dá níbikíbi pẹ̀lú màrẹ̀ à ń pèlè yẹn ní ma'iyatun 'amma ṣùgbọ́n bíbẹ̀ tó ń bẹ pẹ̀lú gbogbo àwọn ẹ̀dá tó jẹ́ ẹni ẹ̀sà nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tí ń ṣe rere àwọn ẹni tó dáwọn ànẹ́bí ọlọ́run àwọn àránṣẹ́ ọlọ́run àtàwọn múmi ní gbogbo táǹpẹ̀ ni màáyẹ tó ń kọ́ ọ̀sọ̀ ìbẹ pẹ̀lú ẹni léyìí tá a ṣàgáyàrí rẹ̀ wọ́n lọ́wọ́ máa bẹ pẹ̀lú yín gbogbo gbà yóò máa sọ yín yóò máa bẹ pẹ̀lú yín gbogbo gbà yóò máa fi yín mànà yóò máa bẹ pẹ̀lú yín gbogbo gbà kò ní í jẹ́ kẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń wò bẹ́ẹ̀ kẹ́ máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kẹ́ ẹ sì máa wò ó pípọ́ náà máa ń bẹ pẹ̀lú yín gbogbo gbà. eléyìí túmọ̀ sí pé ká pé ẹ lọ sí èkó ẹ wá dé sílẹ̀ yìí lọ́wọ́ aago kan àbọ̀ èèyàn mélòó ló lè lọ ilé tí ò ní dúró sí gáràjì tí lè ó fi máa kìí ṣe gbogbo ẹni tó bá dúró sí gáràjì náà ní ọ̀gbọ́lọ́ngbọ́ kìí ṣe gbogbo ẹni tó bá dúró sí gáràjì ní ọgbà pọ́lọ́ǹbẹ pẹ̀lú òun ṣùgbọ́n ó lè sọ pé a máa ra aṣọ jura wa lọ torí pọ́lọ́ náà fẹ́ kọ́ fọ́ ara rẹ tira rẹ lọ sínú parun sọ̀tùpọ̀ ìwọ omórílélé o sì mú nǹkan tó fi lè dáàbò bora rẹ lọ bí kùmà ọ̀wá ń lọ ọ̀ ń lọlé ọ̀bẹ̀rù wọ́n ti subhanallah walhamdulillah wala ilaha illallah wa allahu akbar wala hawla wala quwwata illa billah. gbogbo ṣèkàn tí máa fòrò tí máa fi hàn gbogbo àwọn ẹni láàbí tí máa fòrò bóra sí fẹ́ fún gbogbo wọn rí ọwọ́n yẹ o sì fi délé láyọ̀ àti àlàáfíà ó lè dàbí ẹni tí ọwọ́ ajẹ́ pé ńgbà tóun náà tó sọ pẹ̀lú rẹ̀ láago kan náà mórí lélẹ̀ wọ́n ń kọrin ìdání ń kọrin màánú ń kọrin sọ́ọ̀tù títí tó fi délé àti ọba gbé yóò gbé mi ni o kò ní dá gbé lẹ́sẹ̀ yóò gbé mi ni pátápátá torí orin ìdání orin màánú kò lè wá sọ kankan fún ọ. akramakumullah ọlọ́run ló dá wọn ni ala bi dhikrillahi tatma'innul qulub ẹ̀sẹ̀ tí ẹ gbọ́ pẹ̀lú ìrántí ọlọ́run làwọn ọkàn ti máa níbalẹ̀ ẹni ọba ti ṣèrántí ọlọ́run ọkàn rẹ̀ ò lè balẹ̀ ọ̀kan pàtàkì nínú tá a sì fi máa ń ṣèrántí ọlọ́run ní ọ̀sọ́lẹ̀ ìrẹ́ ìlú ti dẹ́gbẹ́ nígbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí bàbá dà láàmú ìmọ̀ yára lọ síbi sọ̀dá ìbàlẹ̀ ọkàn máa báyà méjì sọ̀dá mímọ afẹnusẹ̀rẹ́ ti ọlọ́run ọ̀pọ̀ àmọ́ ẹ má jẹnu lásán kọ́kàn náà pẹ̀lú ẹ̀ nítorí pé àwọn ọba ti gbà nǹkan kan nínú ntàn bá ń sin níjọsìn eléyìí tọ́jọ́ pé orí ahọ́n lásán ló ti ń jáde tọ́kàn pẹ̀lú ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n ní àwọn ẹ̀dùkàr kàǹpà hàn ṣeun àìfahàn ṣe làìgbàládàá rẹ̀ báwo wá ní sí ìrántí ọ̀kan bá tún kún ìfẹnusí ìrántí. eléyìí tó ga jù tá à fẹ́. torí ẹ subhana subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إلى صلى الله عليه وسلم تباوي نقبضان لجمع àlìjánu èèyàn ni àbí ti ti sọ ìpọ́n nínú ẹ̀sán tí ń bẹ fẹ́ni tó bá wí gbọ̀ngàn kò ní lágbára lórí yín lọ́jọ́ yẹn títí tóòrùn fi wọ̀ tẹ́ bá tún wí lẹ́yìn ìgbà tóòrùn wọ̀ bẹ́ẹ̀ náà ni títí tí ló tún fi mà gbogbo eléyìí ẹ yẹ ká rí pàǹsí subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi gbogbo eléyìí ọyẹ kọ́pọ̀ lẹ́nu wa. kásì máa mọ ìtumọ̀ ní táwọn gbìn yóò jẹ́ kó ní ìtumọ̀ ọ̀tọ̀ yóò sì tó máa lapa ìgbésí ayé wa yóò tún yàtọ̀. gbogbo eléyìí pàtàkì. torí ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó fi kọ́ wa ká máa ṣèrántí Ọlọ́run nínú gbogbo nǹkan bí àwọn sàhábà sọ Ànábì máa ṣèrántí Ọlọ́run nínú gbogbo òpò tó bá wà tí ò bá jẹ́ pé jánábà tó lè má nàbì sallallahu alaihi wasallam má ṣe ọyẹ káwọn náà máa ṣe ìrántí Ọlọ́run ní gbogbo gbàjọmá débi pé tó bá péyàwó ànábì kọ́ wa ní kíláàwù kótó ti kóso ni wọ́n jí àmọ́ lọ́wọ́. Allahumma inni as'aluka khayraha. وخير ما جبلتها عليه وأعوذ بك من شرها وشر ما جبلتها عليه ولا من ترولي بني لدولي أتولين توسي أدمار للولي من تبيرين جابرو لك أتبرو توسي أدمار للولي ní kété tí àwọn rẹ wọlé lọ́dọ̀ àkọ́kọ́ ọgbà ọmọ asosori rẹ mú ó kó náà gbọ́ ọmọ pọ̀npọ̀fọ̀. so eléyìí ó sì tún túmọ̀ rẹ̀ fún kí ọba máa túmọ̀ rẹ̀ kọ́ pé torí àmọ́ tó gbèsè ayé òsè rí yóò bá lẹ̀ ó lè fún ọ lílù tó gbogbo nǹkan ṣe ń náà ni tọ́ba ra mọ́tò àwọn olùwẹ́ni kò burú ó sì ṣe torí ó ní ká tún máa ṣe ó rí nǹkan àgùn tá a bá kọ́kọ́ ni ẹ̀rọ pé ń gbà ń bí ẹṣin bí kẹ́tẹ́kẹ́tẹ́ bí ràkún ní ìsìtẹ́ iná bá ra mọ́tò tẹ́ra mẹ́ṣíìnì tẹ́ra bàjáàjì tẹ́ra yamaha tẹ́ra suzuki àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ wọlé ẹgbẹ́ lọ bẹ́ẹ̀. bákan náà anabi sallallahu alaihi wa sallam ó tún máa ń ṣe àdúrà ní ìgbà tí atẹ́gùn bá ń fẹ́ yìí فاللهم إني أسألك خيرها وخير ما فيها وخير ما أرسلت به وأعوذ بك اللهم من شرها وشر ما فيها وشر ما أرسلت به كيسي اللي ينسي لا كان ذو من تاو أنا لي ذو من تاو جباب وليق مس كلا وجبا جادين به أنا لي ذو قوى كلا وجبا فيه كلا وجبا فيه وو أنا لازم بو لازم kí ló tún kù ó tún kọ́ ọ bá ṣe yàgbẹ́ kí ló kù táwọn ẹbí ọkọ wa salawatu rabbi wa salamuhu alayhi. táwọn abùkátà anákẹ́lì tí à ń kóká àbá abùkátà ẹ̀dá mi lóhùn sẹ́yìn bùkátà anákẹ́lì àbí àdùkárùtà nábìlẹ̀ ń bùkátà nàám ẹni nàám nàám bóyá anákẹ́lì nù. báwọn afọ nákẹlẹ ọba bínú kún ọ bínú torí nákẹlẹ òfò àwọn onídìí ẹ ẹnu pé nákẹlẹ nákẹlẹ òfò náà wọn lè pé ẹ máa pe dámdà ya èlò kí ni dámdà wọn lè pé kẹ ẹ máa pe àkàkàdéèrò àdádàbéèlò wàhálàbéèlò tìtìnàbéèlò <laughs> ẹnu pé gbogbo ẹ tọ́ba bí láì bí láì fún yín nǹkan dé. wọ́n ń kọ́ wọ́n ń kọ́ kan mí yàtọ̀ sí Allah wọ́n lè rò fáwọn pé Allah ó ti fi fẹ́ sí yà ó lè fún wọn fún ọ̀nà tẹ̀lé kan wọ́n sì fi dín ọdún mẹ́ta nínú kíjọba yẹn náà nípa máa fọ àwọn aṣọ àwọn àlájà ìyàwó rẹ nù ọ̀rẹ́ ní nǹkan mẹ́ torí ẹni tó bá ti dìbò fún yà kí jẹ́ yóò lè ẹ wá wá dúró nítorí àlọ́ fi sọ́kọ́ bá àlùsọ́lá tó kà èló lẹ́sìn kíndìmáwò lẹ́sìn. wọ́n ti wá ní kí wọ́n máa ṣe àsọ̀ láti bá nàbì sọ̀rọ̀ láàrin fẹ́lẹ̀ ẹnu tún wúwo wọ́n dá akọ rẹ̀ lómi wọn pé ẹ máa ṣe papọ̀ lálẹ́ àbẹ́rẹ́ nǹkan náà. tọ́ gbogbo dáadáa gbogbo dáadáa tánàbì fi kọ́ wa ọ̀pọ̀ kọ́nà wọn ti ká lè máa mú lò ṣe lóyìn bẹ́ẹ̀ nù nǹkan ti jẹ́ kí a sórí rẹ̀. tọ́ nínú pọ́ǹsì rẹ̀ ti ọlọ́ òun náà ni pé kádàá ò bá dé bá wa ká fi mọ́ lọ́n. káfí mɔlɔ ihris ala ma yanfa'u wasta'in billah wala ta'jazan fa in asabaka shay'un fala taqul law anni fa'altu kadha wa kadha لكان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح على الشيطان ànábì sallallahu alaihi ni ẹ gbìyànjú láti máa ṣe nǹkan tí ó bá wúlò fún yín gbogbo tí ẹ bá rí tó máa fà ní wá fún yín ẹ máa ṣe àmọ́ o ẹ máa wá ìrànlọ́wọ́ lọ torí pé agbára wo lè kò lè dá fún wa ní kankan ẹ má wàá kàgàrà ọmọ kọlẹ̀ tọ́ba wa jẹ́ pé ntẹ́ ẹ̀fẹ́ lọ́wọ́ apàdà tẹ̀ ẹ má sọ pé tó bá ṣe pé báyìí báyìí mo ṣe báyìí báyìí ni ọ̀gá já sí kò bá ti rí báyìí kàkà bẹ́ẹ̀ máa sọ pé kọ́tọ́rọ́ lọ́ọ̀ nítorí nǹkan ọ̀lẹ̀ òṣèlè yìí o wọ́n máa ṣá ọ̀fáàyè nítorí wọ́n sì gbàlérò ni ló ṣe. mo sọ pé ìgbà ṣe pé ìgbà ṣe pé gbogbo gbólóhùn ìgbà ṣe pé yẹn a máa kí iṣẹ́ àṣetọ́ ni. ìgbà ṣe bá oríṣi méjì lọ́wọ́ ìbá ti pé nípa tó ti lọ ìbá ti pé nípa ti ń bọ̀ ìbá ti pé nípa ti ń bọ̀ ìbá ti pé nípa tó ti lọ àmàsílẹ̀kùn ṣẹ̀pà ìbá ti pé nípa ti ń bọ̀ kò sí ti ṣètò ànìfẹ́sìtì nísìnyí ká pé báwọn ẹrú ọlọ́run kan tún ṣe wà ń dúró nísìnyí tó rùn pa wọn tún ọ̀rá gàdókò ẹnìkan á sọ pé ìbá ti pé ẹ tún lọ wá tẹ́ǹtì kan wá sí i kò sí tọ́ka ṣètọ́ni pẹ̀lú lè. àmọ́ bá ṣe pé nǹkan tó ti lọ ìbá ṣe pé mọ́tò mo gbé wa lónìí ìbá ṣe pé o sáà ti rìn tẹ̀ wá àbí wọ́n ni mọ́tò kí ṣètọ́ni o ti iṣẹ́ rẹ̀ lórí ẹ̀. tọ́ ìsìláàmù wọn fi hàn wá ọ wípé ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé ẹ ń ṣèrántí ọlọ́run ní gbogbo wa ẹ má jẹ́ kẹ́nu yàn kàn sísí ṣèrántí rẹ̀ gbogbo gbà ẹ má ṣèrántí Allah oore oore oore oore tọ́lọ̀ ń ṣe fún wa yìí nínú sísè ìrántí ọlọ́run ní kẹ́ẹ̀ dúpẹ́ àti sallallahu alaihi wasallam ń sọ nínú hadith onítọ́lọ́run bá fún yàn ní gbogbo ilé ayé pátá téèyàn wá sọ pé alhamdulillah lakana alhamdulillahi khayran min dhalik alihamudulilayi ìtẹ́wé nǹkan bá jẹ́ pé lóore ju gbogbo ilé ayé tọ́lọ̀ fún yín lọ. náà la fẹ́ kuru ẹ àdúpẹ́ fọlọ́ọ̀sì kí là ní máa sì rántí lọ́ọ̀sì. àmọ́ bíi ti kẹ́ wa lọ kọ́ sára lé yín kọ́ o bí alihamudulilayi mo dúpẹ́ o a rí lára lé àgbọ́ lẹ́nu yín. bí ẹni tọ́lọ kọ́ sára lé ẹ̀ tọ́wọ́ kálítù mọ́ bólúwa yóò bá lẹ́nu. nǹkan ti dé ayé tí mo tẹ́ fún ayé o sì ní tọ́wọ́ kálítù. àbẹ́rẹ́ nǹkan mẹ́rin ẹni tó kọ sára mọ́tò rẹ̀ náà kọ́ wa 'ala Allahi falyatawakkalil mu'minun so wọ́n sì tẹ́lẹ̀ àdàbò mọ́tò rẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n á ní ah! ìyá dàgbẹ́ búra aláàárọ̀ inú <laughs> wọ́n sì sọ pé wa 'ala Allahi falyatawakkalil mu'minun ìwọ tẹ́lẹ̀ àlọ́ sẹ́mi kò ìyá kankan bẹ́ẹ̀ àbí òye kọlọ sẹnu àtúmọ̀tò èsì máa wulẹ̀ sinra máa orogún ìyá rẹ̀ kan eléyìí dàbà nínú àwọn ìgbésẹ̀ tá a gbé láti sórí rẹ̀ òun náà ní ká mọ̀ yìí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká sọ àlàáfíà wa ó lè jẹ́ni tí ń ṣètẹ̀mí ayọ̀ ìṣẹ̀mí oríire nígbà tí àlàáfíà rẹ̀ bá jẹ́ fíàfíà gbogbo tó lè kó bá àlàáfíà rẹ̀ ọ̀gbọ́dọ̀ rìn ní gbèrígbèrí rẹ̀ ẹ̀mí ẹ̀ ọ̀gbọ́dọ̀ sọ. So tọ́lọ́ dáa fún ọkọ̀ dáa fún ọ ẹ̀mí náà ni wọ́n á máa sí mà èèyàn bá ti wá lọ sí ẹ̀mí rẹ̀ bí òsì ti dá aburú ti tẹ̀lẹ̀ sínú ìgbésí ayé sọ̀tẹ́ ẹ̀ mọ̀ kó ti wá wà kú wà fúnra ṣe Islam ọgbà kí ẹ wá jẹ́ nítorí pé ẹ máa wá àti ṣekú para yín kọ̀lẹ́sẹ̀ dìgbà tí ẹ bá gbé bá sórí tó yìn láàsọ̀kọ́ para rẹ̀ ìmọ̀ràn nígbèrígbèrí àwọn afi tó léwu wọ́n túmọ̀ sí pé wọ́n fẹ́ mi rẹ̀ òun fi ń ṣeré wọ́n fẹ́ mi rẹ̀ òun fi ń wàhálà bí ẹni tó yẹ pé gbogbo iṣẹ́ wà láyé kò dé oníṣẹ́ fàyàwọ́ ló fẹ́ sí tó o o o wá sẹ̀mí tó dáa because tó bá di ní ojú bodè táwọn aṣọ́bodè bá gbé ban lẹ́yìn náà bá gbé ban ẹnìkan ọ̀rẹ́ nìkan pa. eléyìí ẹ ṣe sẹ́yìn kì í ṣe sẹ́ni gbogbo tó ń bá fi ń fi ẹ̀mí rẹ̀ wéwu bẹ́ẹ̀ náà ni ó yẹ pé iṣẹ́ tiẹ̀ ẹ lọ́ọ́ bá wa pa mi abáwa pààyàn ìníwọ́ wọ́n ò lè rí sẹ̀mí ayọ̀ sí nítorí tó bá ti lè pẹ́ nìkan péré báyìí wèrè ń yájú lọ́ọ̀dẹ̀ wèrè ń yájú lọ́ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó yẹ pé sọ̀bọ̀fọ̀ babaláwo alágbègbà. ńfẹ̀mí rẹ̀ isi iṣẹ́ òfò ni orí bú níná nítorí wọ́n fẹ̀mí rẹ̀ wéwu. náà sọ pé ń lónìí ni pé orí orí òkúta ẹsẹ̀ kú làwọn fẹ́ sọ pé kí wọ́n lórí tiẹ̀ náà tó orí lò náà ní lọ́rùn àbí èso rí. Ah, rẹ̀ gan sọ pé kò sí ṣé orí lẹ ní orí lẹ ní bàbá wa ẹ̀yin ó gbórí ti lò so but bàbá olóògùn bàbá olóògùn ó gbórí ti ẹ̀ jọ torí òun rò pé òun ti ṣe tí wọ́n bá fi àdá tí wọ́n bá fi gé orí ẹ̀ sẹ́nu pé ọwọ́ àìkú nígbà tó sì yèéká yìí ẹnìkan máa ń nálé olóògùn kan lórí pé òun wọ́wọ́ àdánù ayé yìí babaláwo yẹn tó wá bá gbìyànjú gbìyànjú gbìyànjú lórí tí ó fò yẹn kọ̀bọ́sì wọ́n bá bẹ̀rẹ̀ sí nábò nù màtí wọ́n á dọ́dọ̀ ológun mi ológun yẹn á sọ pé àwọn àwọn nídi ikí ẹ̀yìn àbùké tó bá ti rí ikí ẹ̀yìn àbùké mú wa yọ̀jẹ̀ ó wá rántí pé bàbá ológun àkọ́kọ́ tó máa lò àbùké yìí sọ̀rọ̀ lọ sọ́dọ̀ bàbá ológun yẹn pé bàbá ọ̀nà à ọ̀rọ̀ tó jẹ́ mẹ́ta ọ̀kan pẹ̀lú kò tí ẹ bá lé wọn lóyún ńgbà tó délé wọn jíṣẹ́ kalẹ̀ pé ó ti lọ bí títí máa já ewé àtẹgbò wọn wá láwọn mú lọ lòun máa bẹ tó ló ti pẹ́ lọ́dọ̀ rẹ̀ dáadáa ó máa gbogbo àpàdé àdúgbò rẹ̀ bí ti máa lọ ọ wá bí ti máa já ewé àtẹgbò ọlọ́run tó dáadáa ẹ̀ ní ọ̀kan pẹ̀lú nǹkan amẹ̀rin yìí lónìí oníbẹ̀ ẹ̀ bí táà ti ń lu bá bàbá kánà ibòmí tó ń tún wá ná ní ìsìn ni wọ́n ti ní kó wọ́n wá ike ẹ̀yìn àbùkè wa àbólógùn òtètè fura pípé ké ń bẹ lẹ́yìn tó náà so bàbá yẹn ike ẹ̀yìn àbùkè á sì máa ní o àmọ́ ọ̀wọ́n hmm, nígbà tó ti wá fóun lẹ́yìn ààbọ̀ wà ó wà èyí tá a ti rí yìí náà ẹ lọ pé láwùjọ yorùbá kan abuké dáràn àmọ́ sẹ́yìn dì náà abuké lè rìn títì ẹni tó gun òfò tọ́jà ti àwọn ọmọ ọlọ́mọ ẹsẹ̀ tó wọ́n lè gbé pakún pakọ́ yọ kí ẹ̀yìn rẹ̀ ó yà sọ wọ́n lọ́wọ́ àwọn kan di bàbá mu yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí sàlákì lẹ́yìn wọ́n ti sàlákì níbi ike rẹ̀ wọ́n ti yọ torí ẹ̀fọ́ ẹ̀yin ológun à ń sọ fún yín o fún bàbá síndìkà fi tó wọn létí tí orí ibú lẹ́sìn o èèyàn sì ní í ṣe kó láyọ̀ ní ògbésí ayé kò ní í ṣe kí ẹ̀yìn ọgbẹ̀kẹ̀ rẹ̀ ń jọkàn láyé yìí torí pé ṣe orí ibú ni àtúrọ̀pọ̀ wà ìsìláàmù wa kò gbà gbogbo ń tẹ́ bá ti ṣe láyé tí ó tí ó padà fakú fún yín ìsìláàmù ọ̀gbà kẹ́sí ìsìláàmù ọ̀gbà kẹ́sí má para rẹ ọlọ́run ló lẹ́mìí ìjọ tó lọ́n bá fẹ́ pọ̀ ní ọ̀pọ̀ bákan náà Islam fẹ́ kẹ́ sọ kẹ́ lè ṣe sẹ̀mí tó dáa ok ọlá ipò owó èwo ní ìbẹ́nu kẹ́ máa mutí ìgbádùn ọlọ́run àna ọtí mímu kò sí ń bẹ̀ ìṣeré ẹni léṣe yìí wọ́n tó ti sọ̀rọ̀ dáadáa tọ́wọ́ á di gbogbo ìjánu ẹnu rẹ̀ já wọ́n mọ̀ wá wíwì kúwì wọ́n mọ̀ sọ̀sọ̀ kúsọ wọ owó gidi bá lè lé ara rẹ̀ ọmọ sára gbígbẹ́ máa ń bọ̀ náà má hàbà ọ̀yẹ́ àjẹ́ ara rẹ̀ ẹ dákun oríire wo lọ́wọ́ à ń bẹ̀ kò sóríire kankan bẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn tí ń sọ ti gán mọ̀ pé àmúpadánù ní táwọn ti àmúsunkún ìní táwọn ẹni tí wọ́n kọ ọbẹ pé ẹ fi ọgbọ́n mutí o ẹ má mutí mọkùmọ o ah sẹ́ni tí wọ́n lè ṣe kùnú tí o sì kàn àbí zobo ó ní ẹ̀fọ́ gbọ́n mu o tó náà bá sì kàn tó lọ́la lè jọ sí o àbí lè ṣe irú bọ́tù wọ́tà ẹ sómi mu o sómi mu báwo wọ́n pa wá. wọ́n wá kọ́ sáwọn gáràjì mọ́nu mọ́ ọtí nígbà tó bá fẹ́ tíráì ok àmọ́ àwọn pásíńdà lè mú gbogbo pásíńdà seventeen wọn mutí driver nìkan ò mú nǹkan ṣe mọ́tò àbí òṣè ó o torí tí ọtí ń bá jíṣẹ́ nìkan ó lè di driver ń gbà tí látẹ̀ pé ìbọ̀lọ̀ ń gbà lọ méjì bá mẹ́jọ la ní ọgbà òtún àwọn ọgbà ìgbẹ́ wíwè. so nǹkan dàrú wọ́n ní má mú títọ́ba wa mọ́tò àpò burúkú mú títọ́ba dájọ́ abẹ́ẹ̀kọ́ bá dájọ́ yín bá mú tí tí ó dájọ́ wọ́n á sọ pé bàbá eléyìí ẹ̀yìn ló jí nílé balẹ̀ ó di ẹ̀yìn nílé baálé mọ pàṣẹ kékeré bẹ́ẹ̀ lórí pípé mi rẹ ti dàrú ẹ náà gbogbo àwọn ọlọ́wọ́ dáa kó mu kò sígbà tó dáa aburú ni gbogbo aburú kọ́nà ń gani ọmọ kaba yìí ìyá gbogbo aburú torí pọ́tí ní bí gbogbo àdá òní bí gbogbo aburú ọmọ ọmọ kan á lè kí ó wọn á ní ọ̀fẹ́ kọkí o àwọn afurasí pé á ah, eléyìí ti dàgbà kí ló dé sẹ́yìn mọ ọmọ kékeré wa lè tó ó ní mọ ọmọ kékeré wa lè tó àgbàlagbà náà àwọn ọmọ torí wọn bá sì ṣá torí wọn pé dáadáa ó ní mọ wa college of science and technology fa àmọ́ ikú wọn ti kà á kún pé college of the dogs àyẹ̀kọ́ ni and dollars àwọn dẹ̀pẹ̀mú ni wọ́n máa kó bọ̀ wá bá wa a ẹ̀yin náà kọ́ máa ń fi ẹkùn sùúrù tẹ̀lá tí wọ́n á tírèèni ọmọ wọ́n máa ti dọ́ọ̀lù ẹ̀tún tírèèni ọlọ́run ní kó tún ṣáàpù àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin wọ́n tún wá máa wò pé ẹ́ kí lẹ ṣe kí lẹ ṣe ọmọ náà òun náà tún lè gọ̀ ọlọ́run lọ́kọ̀ pé mà ẹ̀gbọ́n kò sí kọ́ pípa ọmọ nílé bàbá ẹ̀ tó fi wá lè tún gbogbo wàhálà táwọn olùkọ́ yẹn ṣe ọkàn fẹ́ blọdì fúlù ẹ̀. àti ló dé bẹ́ẹ̀ bá dúró eléyìí náà mú bọ̀. ẹ mm, ẹ ẹ dákun ẹ sọ tẹ́ ẹ bá sọ láìpẹ́ láì jìnnà àti ló tù sáwà lọ́wọ́ torí àlè báyàn gbé ká má mà sí rẹ̀ ẹ ó máa ń smoke ẹ amugbó <laughs> lẹ mú bọ̀ wá lè kí ó subhanallah ok bóòlù ọpọlọ ti fẹ́ pé bóòlù yẹn ti fẹ́ máa kí ó bóòlù ti fẹ́ ṣèṣe ní aláyọ̀ kò lè ṣèṣe ẹ̀yin náà rí ní ìsinyìí báyìí gbogbo ẹni tí mo gbó kò sẹ́ni tí wọ́n fẹ́ pè ń bàbá òun ẹni tí mo gbó kò sẹ́ni tí wọ́n fẹ́ pè lọ́mọ òun gbogbo ẹni tí mo gbó kò sẹ́ni tí wọ́n fẹ́ pè lọ́pọ̀ òun torí ah Yorùbá ti ẹ̀rẹ́dẹ̀ mu wọn ní igbó àbẹ́ẹ̀rí nǹkan mọ̀ igbó ló mu igbó èèyàn lè mú gbó kórì rẹ̀ kọ́ jẹ́ pé ó tòrò ayé rẹ̀ gan dàrú torí pé gbó ló mu kọ́lọ́ ẹlẹ́dàá wa kọ́ sànù wa a gbọ́dọ̀ sọ làákà ìwà jàmá. à ń tò gbogbooro láwùjọ wa kò lè jẹ́ ká tẹ̀lé ayọ̀ wọ́n ń ta pẹlẹbẹ wọ́n ń ta rúgúdú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lúgùn ńlá ni wọ́n máa kó gbogbo àwọn tí ń sin wọ́n á rí i pé gbogbo àwọn akúṣẹ̀ tí mo sí agbára wọn ọ̀ka wọ́n á bá wọn ṣe pẹlẹbẹ yọ ọkà já ẹnu ní yé sátẹ òun náà sì máa mú kórí ọmọ akáyín orí ọmọ akáyín orí ìtọ́jọ́pẹ̀tẹ̀ lánàá ti bí wákàtí mẹ́ta ya wèrè ìtumọ̀ rẹ̀ ni so a lè máa jẹ́rú eléyìí ká máa múru eléyìí kó ní wó pé ìgbésí ayé tó dáa kò ní jẹ́ séyìn amúgbáná lóríṣiríṣi kọ̀tọ́jàmá mùsùlùmí kálíbà àṣìṣe nítọ́ dáa a gbọ́dọ̀ jìnnà sí gbogbo ntọ́lọ́mùbá sí ilé ìwọ̀ fún wa láti ṣe. wáyé o nínú àwọn àgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé láti lè ṣe sẹ̀mítọ́ dáa òun náà ní ká ṣiṣẹ́. kọ̀yẹ́ kéèyàn kan wà lójókòó tẹ́tẹ́rẹ́ kọ́ má níṣẹ́ ti ń ṣe kọ̀tọ́kọ̀dá káwa nù gbèsè ayé yìí káwa máa pé ẹ kí láǹfààní ká kọ́lé kí láǹfààní ká máa gun mọ́tò àǹfààní wo ńlọ́wà nínú ká máa wọṣọ sọ́dà àǹfààní wo lọ́wọ́ àánú ká jẹ ńtọ́dà ilé ayé asán ilé ayé àfọ́bàbílẹ̀ ilé mélòó làná bí kọ́ ẹ̀ bí mo rọ́ ọ̀sẹ̀ yìí tẹ́ máa gbọ́ táwọn kan sọ̀rọ̀ àjàjà tó bá tún kí ó wọn akọjá gbára ilé kan ilé ń wá dà ta ló ní ilé yìí ah ustaz lágbájá ustaz ah gbẹ̀yìn ayé ti dé <laughs> ok gbẹ̀yìn ayé dé ìyẹn ni pé ustaz àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ilé sóró lọ́wọ́ fún wọn máa gbé òun tẹ̀ kí gbèsè ayé wọn máa dà wọ́n máa gbọ́ sí lọ́rùn níjọ́ ń fẹ́ nù ọ̀pọ̀lọpọ̀ ẹ rí i pé àrísẹ́mẹsẹ̀ bá bọ̀ lẹ́ni wá ọlọ́wọ́n bò ṣe àwọn ń tọ́ da tó dùn àwọn nǹkan ọ̀sọ́lé ayé kò sí lè wọ̀ kò sí lè wọ̀ fẹ́ni kankan àyàfi tó o bá rí tó o ní tó o tún rí sá àbúrò wá òórí ọwọ́ rẹ̀ ò tó bẹ́ẹ̀ àmọ́ pé ìwọ̀ wá ni ọlọ́run kò sí lè wọ̀. قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق فهو tàlẹ́ni náà tó fi àwọn nǹkan ọ̀sọ́ ilé ayé tọ́lọ̀ mú jáde fáwọn ẹrú rẹ̀ pé ẹ máa ṣègbádùn rẹ̀ àtàwọn ọ̀rọ̀ eléyìí tó dùn tó dáa tọ́lọ̀ wọn bá fi ta àwọn ẹrú rẹ̀ lọ́rẹ̀ ta ló ṣe léwọ̀ sẹ́ni sọ ẹ̀ ẹ̀sìn bí kọ́ńtà nínú tó lè sọ yẹn di kèfèrí an tuharrima ma harrama Allah aw tuhallila ma harrama Allah kó o pè ntọ́lọ́ ń pè lẹ́tọ̀ léwọ̀ kó o pè ntọ́lọ́ ń pè léwọ̀ lẹ́tọ̀ torí ẹ̀ ọlọ́wọ́n bọ̀ dáhùn ẹnìkan láyé pé jàlábíà lásán làwọn máa wọ̀ ọlọ́wọ́n sì dáhùn kan láyé wípé àwọn àwọn máa gán mọ́tò ní àwọn gbọ́dọ̀ dá tara wọn ní o ọlọ́run sì dá àwọn kan kọ́ ọmọ wa ṣe sẹ̀mí allah ìbákùn sáàmù sáàmù kò sí ní ìnáàmù wọn àwùjọ ṣe máa wí ọ̀hún bára ọlọ́run kò fún yín bá wá ti fún yín á rí gbà lọ́wọ́ yín àmọ́ pé tẹ́yìn bá ti rí àwa náà ní ìsàlẹ̀ ìgbà ìsàlẹ̀ ẹni tẹ́mi rẹ ti kùnù islam ọ̀fara mi ọ̀rọ̀ jáde ọgbẹ́ bára ká ọ̀rí owó pàǹdì bára ọ̀ọ́ni ọ̀ọ́ka ọ̀ka one five kí burú mbẹ́ à owó fò ló ń kójọ owó burúkú ló ń kójọ nítorí pé ẹni tí ọba ti ma àti ṣiṣẹ́ rí tiẹ̀ kò sí tó lè rí nídìí ẹfún mi ẹfún mi tí ó dùn jẹ. torí ẹ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ma akala ahadun ta'ama qattu khayran lahu min an yakula min amali yadihi. فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده èèyàn dóde kan rí tó dà fún bí oúnjẹ tí oògùn rẹ̀ pèsè fún lọ torí pé ànábì ọlọ́run Dáúdà alayhi salam inú oògùn rẹ̀ ní ti ń jẹ ó ti ànábì ọlọ́run kan àwọn ní ìsìnkúrúntù ọlọ́run làwọn àìsá àtànàbì kí ló dé táwọn ò ní kọjú máa ṣe wa a sì fẹ́ ṣèṣẹ̀mí aláyọ̀ a fẹ́ ṣèṣẹ̀mí olóríire àtẹ́tàwọn owó dùn kí gbọ́gbọ́n kà sí ẹ̀yin ọgbọ́n tó lọ́ọ́ bìsọ̀ láàyè tó là ń sọ ni oníwọlé rẹ̀ rà ló rọ́jò ló yẹtẹ̀dà wọ́lò hẹ́tẹ̀ yẹtẹ̀ yẹwò màlùkìyàmà ìṣẹ̀fì wọ́sì yìí mí sàásù láàyè èèyàn ò ní yé tọrọ ẹ fún mi ẹràn mi lọ ẹràn mi lọ ẹ má wò mí ẹràn ẹ fún mi ẹràn mi lọ títí tí o fi wá jọ gbẹ̀ngà ìyáàmá lẹ́ni tó ti pẹ́ kiri ẹràn kan ò ní sẹ́kù lọ́dọ̀ ẹ̀ gbogbo ẹ̀ ló ti fi ságbé gbogbo ẹ̀ ló ti sọ bára bẹ́ẹ̀ ni kí sẹ́yìn rẹ̀ ti ṣe sẹ́kùn ìwé máa ti gbá mi ọ̀ máa ti fún yàn. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní aliyadu lẹ́ọ̀lìyà khayrun nílẹ̀ aliyadu sọ́tìlà ọwọ́ tó wà lókè ó lórí ju ètò wà sálẹ̀ lọ òkè yorùbá náà ní òkè lọ́wọ́ afúnni gbé ọwọ́ olùgbáńkọ́ ìsàlẹ̀ nísàlẹ̀ òkè lẹ́yìn fọ̀ ìníṣẹ́ ni ti ń fún yẹn bí mo gbé gbé níṣẹ́ ń gbà tọ́ba rẹ fún wọn lọ́wọ́ nísìn ọ̀hún ni njẹ́ ó ṣẹlẹ̀ ní pé gbé ọwọ́ ìbáyà ó ní kó gbọ́ rẹ̀ wá sálẹ̀ òun á fẹ́ gbà lókè ó ní òbúrú kébi ọ̀pọ̀ ọkù torí òkè lọ́wọ́ afúnni gbọ́dọ̀ gbé kí lọ́wọ́ ti wá jẹ́ tó fi wá jẹ́ ìpín ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tiwa lónìí wọn ò fẹ́ àwọn náà ti fẹ́ gbégbé sí ayé tó ládùn wọ́n fẹ́ gbélé tó dáa wọ́n fẹ́ wọṣọ tó dáa wọ́n fẹ́ jóúnjẹ tó dáa wọ́n sì fẹ́ káwọn máa yọ ní ìyọ tẹni tí yọ jẹ ṣùgbọ́n wọn ò fẹ́ sẹ́ẹ̀sì eléyìí aburú ni o àmì pé ìlọsíwájú kò sí láwùjọ làwà nù nítorí pé kò sí ètò kéré nínú sẹ́ lópin ìgbà tí ọba ti jẹ́ sẹ́tọ́ náà ṣe lù wọ́n kódà tó bá gbé bàtà lèèyàn tún ṣe agogo lèèyàn tún ṣe fìlà lèèyàn máa wọ́n pọ̀ alágbàfọ̀ lèèyàn tó bá sáti jẹ́ iṣẹ́ tọ́tọ́ lèèyàn bá ń ṣe gbogbo onílà káì tó bá mọ̀yàn máa ṣẹ́yẹn tó bá káyàn lórí ṣẹ́yẹn ojú àpọ́nlé iyì àtẹ̀yẹ inú ọ̀gbìn máa wòyàn nǹkan lọ sí tó ṣàgbébọ̀dọ̀ rẹ̀ tí ó tọ́ bá kò tó fún ọ ní nǹkan kan tí ò ní fojú àbùkù wọ́. ẹ ra wọn mi wọ́n rò jẹ́jẹ́jẹ́ wọ́n kà dúdúdú wọ́n fi jáde kó ń lé wọ́n á lọ dúró lórí ta. ibi tí àwọn mọ́tò tí ìdádúró tó ti lè bá wọn bíi traffic light ẹ wàá bọ̀ lẹ́nu mọ́tò ọláàrẹ ọmọ ga sí ni ọlọ́run ní í ṣe mọ́tò rẹ lọ́kàn ájìrì yóò lé sọ́kàn ọmọ hmm, àrí ṣe yóò máa dá fún ọ. ok ọlọ́run gbàdúrà ọlọ́run gbàdúrà o ti kó náà bo mọ́tò gbà ah, ọ sanwó tẹ ṣé iṣẹ́ lélẹ́yìn àìṣẹ́ mẹ́sẹ̀ bá bọ̀ ọ̀lẹ́. ọ̀pọ̀lọpọ̀ ló ti tó ń bára wọn kàn rówó ra páànù tí wọ́n fi máa ṣe bára yìí abọ́ tí wọ́n máa mú lọ́wọ́ òrówẹ̀ ṣé ìsẹ̀mítọ́ wa da lélẹ̀ yìí ṣé ìsẹ̀mítọ́ da ẹ rí i pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n ti sí lọ yóò sọ pé òun ò ṣe ìwọ̀n àmàgbà yìí ló lẹ́nu wọn máa san fún yẹn seven thousand no no no seven thousand ok so o ti fẹ́ seven thousand yà seven thousand naira ó yàtọ̀ sí seven thousand punishment torí pé kékeré yẹn ò kéré lópin ìgbà táníyàn rẹ̀ bá ti dà ẹnu seven thousand lọ́wọ́ tọ́lọ́ wọn ti sọ di seventy thousand aláàánú lọ́lọ́ nítorí pé tó o bá tẹ́tẹ́ tó o jókòó pẹ̀pẹ̀rẹ̀ ntí ìṣèjì ọ̀bọ̀ ń bẹ̀ tó bá tẹ́ mẹ́rin yẹn ni ìwọ ni wọ́n ti gba dìgírì kò ní iye owó tí a san kó tó di pọ̀ gba dìgírì ọwọ́ àrísẹ́ wọn lọ́mọ gba ten thousand kọ́ wá ṣe tíṣà wọ́n ní ten thousand ṣẹ́rẹ́ owó táwọn ṣe sẹ́mítà kankan kì í ṣe sẹ́mítà la fẹ́ gbọ́ ni sùkúù ló ti fẹ́ kọ́ mu tó fẹ́ sì mọ̀ pé tí sùkúù náà ń pa inú rẹ̀ ní ó ti fẹ́ kí ni òun náà ti sanwó wọn náà bá wọn wò ó wò ó lò wọ́n ń pa yóò fi jẹ́ pé gbogbo owó ìwà nìkan wọn kò fún bàbá dìgírì tó ó fi sùúrù kọ́rọ̀ rẹ ni iṣẹ́ ayọ̀ kan tí gbìn bá dẹnu léegi kọ́ náà ni ó gùn dókè ó ṣe sùúrù aláàánú lọ́lọ́ tí wọ́n bá sọ pé òní ṣe sùúrù lórí ten thousand ó kè ṣé kí bàbá rẹ tún máa bọ̀ ni kí màmá rẹ tún máa bọ̀ inú sì dájú olóòní pé tó bá dọ̀rọ̀ ìrọ̀lẹ́ ó rìn lọ sọ́jà níbi táwọn ò ti fọwọ́ lẹ́rán táwọn ti ń tajà táwọn ò ṣe bíi tiẹ̀ tí wọn ò rí sẹ́kọ́ àwọn ò ṣe ó tún máa gbé ẹ bọ̀dá lágbájá tí mo rí two thousand lọ́dọ̀ ọlọ́sàn ilẹ̀ ṣẹ́ kúkú máa tà ẹgbẹ́rún. <laughs> tó torí pé ìgbà tí wọ́n ti kọ̀ láti wá owó tó dáa ọ̀ ò ní aláìwé ìtì ọ̀dà torí ẹnu ọ̀ma ọjọ́ ìsinmi ẹnu òsì máa mọjẹ rí tòní ńkọ́. gbogbo àwọn ìsẹ̀mí burúkú ilé ìlú máa ń sọ àwọn èèyàn dèèyàn burúkú kékeré tó o bá gbà ibẹ̀ náà ló ti máa kọ́ pé tówó ọba pọ̀ èèyàn máa béèyàn ṣe máa mánéjì ẹ̀ òun rí ibì kan lọ kò ní jẹ́ kó o fi ń tètè tiẹ̀ lọ ọ̀dà ọ̀ndà ká ṣiṣẹ́ kí ó là á kọ́ kí á la fẹ́ sí kí ló kí ó máa ṣe náà mò ń bí lẹ́rìí náà ni lọ́kọ̀ mọ̀lẹ́kọ̀ọ́ kí ó sá ókè tá a bá kọ́ mọ̀lẹ́kọ̀ọ́ kí ó kí lẹ́fún wa kí a máa san lẹ́yìn tó ọmọ pé yín yàn lẹ́yìn wọ́n ní díẹ̀ díẹ̀ lẹ́ máa sanwó lé kí ó tẹ́ ẹ máa sanwó lé kí ẹ̀yin bàbá màmá ẹ dá lóhùn ẹ dáhùn Allahu akbar one over thousand lọ́dà ẹ̀yin ẹ̀ sọ pé màá máa san màá máa san ẹlẹ́gbẹ̀ni ẹlòmíì ìjàlùbọ́sà màá máa san tèmi ẹ̀yin yòókù sọ́ọ́ máa san wọ́n lè san kankan kákó péjá ẹ̀ san kankan la ilaha illallah ẹ̀ wọ́n máa bu àwọn àfa ìgbà ẹ̀wò náà tún lọ kọ́ kí ẹ̀wò náà tún lọ kọ́ kí sọ́dà kákọ́ kí àbí ọ̀dà ẹ̀dàkùn ẹ̀dà ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ̀yin ẹ̀ mẹ́ta o ẹ̀yin èèyàn ni mo fẹ́ kẹ́ ẹ̀dà sọ́dà kákọ́ kí àbí ọ̀dà ẹnìkan ní kọ̀dà náà ọ̀dà ok ṣé tí àwọn èèyàn bá kọ́ kí ó dé wọ́n máa látẹ́gùn náà ok ilé iṣẹ́ wo lẹ kọ́ lẹ̀ tí wọ́n ti máa ṣiṣẹ́ lẹ̀ kọ́ máa bọ̀ àbò kọ́ máa kọ́ máa tó ń fà ó fi sọ́ máa kọ́ máa tó kí wọ́n máa jẹ wọ́n máa jẹ kí wọ́n kọ́ máa. ok eléyìí náà tó dáa wọ́n ní sọ́wọ́n á ń tẹ̀kọ́ bá ọ̀nà búrẹ́dì àtàkàtà búrẹ́dì àjẹkájú. ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó torí ẹ mọ̀ pé àwa mọ káàkà máa bú yàn láwùjọ yorùbá àmọ́ ká máa bàyàn jẹ́ láwùjọ yorùbá ṣùgbọ́n wàhálà wa ni pé àmọ́ bó láti ṣàtúnṣe tí n ta fẹ́ máa bẹnu àtẹ́lù kò ní ṣe n ta fi rẹnu àtẹ́bùlù níṣẹ́ ọmọ kan lọ kí ó wá kọ́rọ́ ọ̀run náà kí òyì kìí ṣèdè bàbá wa kìí ṣèdè màmá wa láwùjọ wa ń bí ọ̀pọ̀lọpọ̀ lé kí ó tí wọ́n àwọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá bàbá yẹn gbìyànjú láṣẹ kẹfì láàlì ṣùgbọ́n àwọn àtúnṣe tó pọ̀ náà ń bùkátà ọlọ́run á ní káwọn ọmọkànlọ́kọ wa wọ́n fi sísá ríro wọ́n fi kọ́ pẹ̀lú ẹ̀mí pé pẹ̀lú ògbọ́rọ̀ tí mo bá délé irú dáadáa tọ́nà fún mi màá yí màá gbìyànjú àwọn ọmọ wa láwùjọ wa náà àwọn náà yóò kóró nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti wọn lọ mùsùlùmí sí kí ó tún wọn kọ́ náà wọ́n jókòó sí ṣé bẹ́ẹ̀ pé ní ìsìn ọmọ mi ta kọ̀wé nìsín tó ti di pé nìsín ráìsì ń ta àtiwé àti ráìsì títà tọ́jọ́ra wọn ẹni pọ́jọ́ra wọn torí pé commerce lọ́kọ́ no engineering ọkọ̀ civil engineering tọ́jọ́ ráìsì títà kọjọ́ra wọn ẹ ní bú àwọn eléyìí o sọ Yorùbá lẹ́bù wọn ní bú o ikú engineer ti ń ta ráìsì kọ̀sẹ́ntì òbò àmọ́ tó bá yẹ kékeré lọ́kọ́ òun náà wà ń ta ráìsì á ìgbẹ̀yìn ayé dé wípé kí olókè ń ta ráìsì dípò kó lọ kó àwọn ọjọ́ òun náà ló fẹ́ ta ráìsì ẹnìkan ó ti tó bí ọdún mélòó apàdé pẹ̀lú rẹ̀ ń bì kan tó wá sọ fún mi pé ti máa ń dùn pẹ̀lú ẹ̀yin tẹ lọ kí òun yẹn òun náà lè ṣe bá dé àní ríru yín bẹ́ẹ̀ fẹ́ olówó ni o àní ríru yín bẹ́ẹ̀ sọ ní irú sẹ́wọ̀n lè bá bẹ̀ wá. <laughs> ó ní sọ́dọ̀ bá kọ́ máa ń kí òyìn wọ́n ní ká máa bẹ́yìn kọ́ máa ń kí o àbí ká máa bára yé kọ́ máa ń kí o. àti gbogbo àti gbogbo ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ọlọ́run ta mọ́tò wọ́n ní kí ló burúkú kí àfọ̀ ọmọ tabalu. àtọ́nà ẹ̀kọ́ dúró ń bọ́ tí gbogbo yóò fi lọ sẹ́ẹ̀sì irú ìjókòó tá a jókòó ìsẹ́yìn ìsẹ́yìn náà máa ti máa ṣẹlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹni sọ pé ẹ̀yìn ṣe. ṣé ọ̀gá ọ̀rọ̀ sọ pé ní ti kálẹ̀ nìkan wá kálẹ̀ àbí ẹ̀ka ni àwùjọ àwọn ọmọ ìyàpò rẹ̀ gbọ́dọ̀ kùn àbí ẹ̀yìn pé ṣe bẹ́ẹ̀ sẹ́yìn àbí. ṣé lọ́gbà jẹkújẹ o ṣé jẹkújẹ ni àbí èsì jẹkújẹ? ìbáyọ̀ lọ́jọ́ náà máa gbọ́ àwọn àfáà ló ń jẹkújẹ ni kéwu bí kéwu ti dáa tó níyì wọ́n fẹ́ kó tàkà láwùjọ bó ti ti dáa tó níyì wọ́n fẹ́ káwọn ọmọ àná má gbẹ̀yìn oore ni oore ọlọ́run tó ṣe wọn àwọn náà fẹ́ kọ́ kárí ẹni tọ́lọ̀ wá so ìfún tí ń fẹ́ kọ́ kárí àwọn èèyàn tí wọ́n á kó wúlò fáwọn ọmọ tiwa ẹ̀wọ̀ ìhà táwa pọ̀ sí wọn. ọláìlọ́dá sí nípa alágbòsí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣebí à ń kọ́mọ sí school abẹ́ẹ̀kọ́ ni táwọn kọ́mọ sí school ṣé à ń sanwó àlà sanwó ok ẹ bá wa wò ó síra wọn owó tá a máa san lówó school àti owó tá a ń san lówó lékè èwo lọ́pọ̀ jù èwo ló sì yẹ kọ́ pọ̀ jù wàlúwà èwo lékè ló yẹ kọ́ pọ̀ jù kì í ṣe lékè sọ́ọ̀tù kọ́mọ nákàlẹ́ àti bí ó ṣe máa sin gbẹ́rẹ́ o ilé kí ó tó ti kọ́ ọmọ ẹ̀kọ́ ọlọ́ọ̀hún kọ́ ọlọ́ọ̀sọ̀lù wàhálà owó lè kí òun lọ́yọ̀ pọ́pọ́ jù. torí pé wọ́n kọ́ ọmọ lásán tó ti mọ ọ̀rọ̀ ọlọ́run olúwa gbogbo àgbáńlá ayé ké wàhálà oríire ńlá ni. kò túmọ̀ sí kẹ́mẹ́ ṣe wàlímà o torí ẹlòmíì tún lè lu eléyìí torí gbogbo wàlímà yorùbá ẹ̀ mọ̀ pé dáhùn wúru náà ni. wọ́n bá mi kọ́ máa mi bí o sì mọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam láti kínkínní ọmọ tí ń pè é sáré rẹ̀ ti ṣe tó àti bó ti ṣe yẹ àwọn ọmọ tó wọ̀ sọ fún bàbá rẹ̀. ìdùnnú ni àbí èso dùnnú ìdùnnú ni bàbá tó wá jìyà yìí bàbá tó ṣe gbogbo wàhálà yìí kí la fún lówó ọ̀yà owó sẹ́wò la fún un tàbí náà ní karambà níkan náà tó ń kéwò ní o tún máa béèrè pé sọ̀rọ̀ tá máa gbowó lówó lé má bà ẹ má gbowó lé kò burúkọ lọ máa tọrọ àmàlà nílé àwọn bàbá tó mọ ọmọ wa lè tó mọ gbà lówó mọ gbà lámàlà owó ni àbí èso owó náà gbogbo ẹ tòtòrí ti rẹ̀ jáde yé wa kí gbogbo wa pátá káàrò tá a bá ti túká lórí ìjókòó wa yìí ẹlòmíì di àfáà tó kọ́ ọmọ rẹ̀ ń ké lówó ilé ké tó ti lé lọ́dún kan dákun ẹ lọ san ẹ lọ san ẹ jẹ́ kí ìgbésí ayé tó dùn ọ̀wọ́ lè tiwọn náà ẹ dákun ẹ lọ sán ẹ jẹ́ káwọn náà fi ẹ̀ fíìlì pé alihamudulilá kí o tún kéyìí alihamudulilá ẹ̀ ní filẹ̀ nítorí tí ẹni tó kí o lóyún bá fi kí o lẹ̀ tó filẹ̀ tẹlómìnà filẹ̀ tẹlómìnà filẹ̀ ọmọ alómi wo ni wọn bá yín kọ́ ọmọ yín ẹ ti mọ alóore o ó ti jọ́ táwọn ọmọ bá sápò lù tẹ̀bí pẹ̀ mọ́ ọmọ alọ́ ọba dànù tẹ́ mọ́ máa lọ gbọ́mọ̀sọ̀ tẹ́ mọ́ máa lọ sí Ṣakí ní ọba àdìpé sẹ́yìn kan ah, àbí òye wọn kúkú ka àwọn tó kí wọn kàn wọn kún kankan wọn ìsanwó lè kí wọn torí délé ẹjẹ àṣàtúnṣe ẹjẹ ká ṣàtúnṣe kí ló burú ẹnìkan ní kọkàn apá kí mọ́tò síwájú lè kí wọn àfa pẹtọ ẹ mọ́tò yìí ẹ̀yìn lẹ́nu kò túmọ̀ sí kò túmọ̀ san o lè kí wàá mọ̀ san o àmẹ́lẹ́yìn ziyada ni nàfìlàn ẹ dákun kí ló burú mbẹ tó ti pọ̀ kó títí kò sí báyìí sọ̀rọ̀ pẹ̀ fún mọ́tò ọlọ́run náà àti ẹ̀ náà bàmọ́lọ̀ ní kọ́ gbọ́nà mi wá alhamdulilah sọ̀rọ̀ ọlọ́run bu ẹlòmíì láti rí jù bẹ́ẹ̀ lọ ṣẹ́wọ̀n àwọn sọ́ọ̀sì sọ́ọ̀sì wàláhì kódà mo pòwe kan mo léèyàn kọ́ yín bẹ́ẹ̀ sì wọ jahannama rọrùn ẹ̀ sì fún ti owó náà fún wọ́n ròyìn ẹnìkan fún mi lù kàn bísíǹsì ti ń ṣe èrè máa ń wọlé gan láàrin ìgbà tí five million naira ni ó fi ránṣẹ́ sí pásọ̀ rẹ̀ ó lè fi ránṣẹ́ sí ẹ̀ẹ̀mejì lóṣù kan ọlọ́run á gbé àyípadà fún un. ó wa lọ sí ọ̀dọ̀ pásítọ̀ ọ̀sá lè máa fowó ránṣẹ́ sí yẹn kọ́ má mọ̀ pé owó báyìí ń wọlé ló kọ báyìí ló kọ báyìí ló kọ báyìí ó wá sáré lọ bá pásítọ̀ pé nǹkan dàrú bẹ́ẹ̀ sì wọ́n pé gbàgbọ́ wọn ni pé báyà pásítọ̀ ní gbólóhùn lẹ́nu tó fi lè pa ọlọ́run láṣẹ jẹ́ kólódo ni wọ́n padà ọkàn wájú bó ṣe bẹ́ẹ̀ ni omi alágbájá tí máa ń fi aláàtì ránṣẹ́ sí yín gbogbo gbà ó ní à ọmọ tó wà lọ́dọ̀ olúwa pọ̀ à ìyẹn ni pé gbàgbé ẹ̀ wọ́n ní kọ́kọ́ ló ń fún wa lẹ́nìkan bá dán o náà mùsùlùmí yìí tí ń fún màálìm five million ọ̀daràn lẹ̀ yóò máa tọ́ka ni tọ́ba pààrọ̀ àtọ̀ àrọ̀ owó tá a fún un torí délé owó lé kíó wọn ò béèrè sàrà lọ́dọ̀ yìí owó lé kíó ẹ mẹ́jọ tẹ́tì nínú pàǹfẹ́ ìsẹ̀mí tó dáa torí pé nínú wọn bá wọn kó máa ń kéwù pẹ̀lú ìbọ́lá àwọn ọmọ wa mí ní odolùmọ̀ àwọn náà sì padà máa kọ́ máa ń kéwù tẹ̀yìn ọ̀bá wa tún sí lónìí irú ìpalẹ̀ máwo lẹ́ ń fi ilẹ̀ dà àwọn ọmọ ẹ̀sìn yín náà lọ́la lórí kí ìsara bákan náà pọ̀lọpọ̀ ló wà nínú ìgbésí ayé tí wọ́n máa dáwọ́ lé bágbára wọn ká nísìnyí wọ́n ní skul kan wà táàmù kan two hundred thousand wọ́n san bẹ́ẹ̀ sukuu mi sì wà táàmù kan twenty thousand naira ni wọ́n san bẹ́ẹ̀ ìgbà tí skul kẹta tún wà tó ti pé táàmù kan two thousand naira ni wọ́n san bẹ́ẹ̀ wọ́n ti bó ti máa kì í tẹ́ wọ́n á ní oní two hundred thousand ní fọmásì hmm, torí àwọn ọ̀rẹ́ wa ibẹ̀ gbogbo wọn fọmásì ọlọ́run dákun mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́ o sì ní fẹ́ kásìkò àti sanwó tó wọ́n lé ọmọ rẹ ránṣẹ́ lé torí gbogbo ẹ̀ tó bá rọ́mọ tí ń bọ̀ títì káàsì nǹkan wọ́n lé mi fowó sùkúlù ni báwọn kó bí ó tì ọ́ tẹ́ ọmọ wa lọ sọ lójúlé lójúlé alájẹmọ́ ìjó tì mí o. ó ń pọ̀sẹ̀ kan láti wọ́n lé àwọn àmà túláàsì ni ṣé kúkú sọ túláàsì ta ló ní kọ́ fọmọ síbi gbèsè fọmọ síbi tágbára rẹ ká má fọmọ síbi tágbára rẹ ọ̀ka ẹlòmíì fẹ́ẹ́ sinmi lọ lé ọkọ yóò wá rò pé ìsẹ̀yìn aláyọ̀ ni kó wọ́n lọ sí event center tó tóbi jù ibi àjọyọ̀ tí wọ́n kọ́ kalẹ̀ ti gbèsè táyé ìgbàlódé. eléyìí tó sọ ike bóyá ọ̀sán ẹjọ́ kan lọ́sẹ̀tẹ̀ bá fẹ́ lò bẹ̀ wọ́n lè sọ pé three hundred thousand naira. èmi ah, àmọye bọ́jẹ́tì tá à ń ná lọ́dún. ọ̀wọ́ lélọ́sẹ̀tẹ̀ gbé kalẹ̀ wọn ò ní bá ń rọkà wọn ò ní bá ń ṣe ẹ̀sì wọn ò ní bá ń ta màálù wọn ò ní bá ń ṣe kan ọ̀wọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀fẹ́ lò ẹ̀sì gbọ́dọ̀ kága bẹ́ẹ̀ bá kan yóò tún wọ rẹ́kọ̀dù ẹ̀sán wẹ̀ three hundred thousand. tọba sì ṣe lẹ́yìn kùlé ilé rẹ kò ní tó burú mbẹ tọba tó wá rú àwọn sùkúlù báyìí náà tọba tẹ kan náà fi gbogbo nǹkan náà wọn máa fẹ lójú náà ṣe di rẹpẹtẹ náà rí. mo fi ọ mo gbà ẹ̀yin ọjọ́ àbí ọ̀sán lójú ni wọ́n fẹ́ lójú ni pé ọgbọ́ kọ̀rọ̀ ọmọ fẹ́ fi á ah, yorùbá fẹ́ràn kárí mi láyé tó ẹ̀yin tẹ kọ́ kí ọ̀rẹ́ kẹ́ fi good sample lélẹ̀ àwọn tó bá ti wá ń ṣe pẹ̀yìn náà àti hàn àti bóró àti àhọ́kángun ọ̀rọ̀ àfẹ́yìn náà wọn bá ìròyìn náà tún sí lọ́nà ni wọn ìgbà gánà rọ́bù lẹ́yìn bọ̀bọ̀ fi hàn rí bàá. فسيمة أهل البيت كلهم رقص wọ́n ní tí baálé ilé bàbá landlord táwọn bá gbé ìyá lù tó lù tó ń tẹ kọ̀ǹgàn ọmọ lù tó ń lù ẹ̀yìn náà kíláàsì á ti jó mọ́lẹ̀ torí kọ́mọ́ bá di pé wọ́n fún wa ní ọ́fíìsì pé ẹkú jáde nílé torí ẹ̀ ẹ́ rí i pé Yorùbá fẹ́ràn ká fẹ́ràn lójú agbára ní ọ̀ka ó lè bàbá rẹ̀ bá ká ìwé ẹ̀kọ́ yóò lọ fọ́ màrẹ́sí ọkọ yọ wá lọ gba event àwọn tó ní sẹ́ńtà ńgbà tẹ́ ti ń ṣe àjọyọ̀ lọ wọ́n ti wá máa sọ pé hundred lẹ́sẹ̀sẹ̀ san ó kù two hundred o yóò mọ̀ wá sọ fáwọn ọ̀rẹ́ tó alẹ́gbẹ̀rẹ́ ẹ ẹ ṣé mo rí hundred lọ́dọ̀ yìí ṣé mo rí hundred hundred kí ni owó àyè tá a wà yìí wọ́n ń dà mí láàmú ta ló ní kí wò gbéra rẹ wá so ọwọ́ lè lọ máa tọ́ lójúlé lójúlé pé ẹ̀rùn lọ ẹ má dojú ó ti o bí ọba ti ọkọ tọ̀ torí pé ń tọ́lọ̀ wọn bó kí ló kí ló burú mú so gbogbo àwọn nǹkan tá gbára ọba kájàmá ẹ má jẹ́ àmà dá wọlé ọlọ́run ọba òdi wàhálà wà àfi káwọ lọ wà tí èèyàn bá sì lọ wà tó bá gbé o lè bẹ́ nìkan wí nítorí ọba fọwọ́ ara rẹ fà ara rẹ ìwọ náà ló forí ara rẹ gbé torí ẹ ẹ jẹ́ kí n kó ọ̀rọ̀ mi níjànú níbí lọ síbi pé tá à bá ń fẹ́ kí ìgbésí ayé rere ìsẹ̀mí tó sunwọ̀n oríire láyé àti tàkìyànà kọjá tiwa gbogbo ètò awí àti ètò àti ìsọ nínú tí máa foríire fún ni àmójútó wa ní ṣíṣe á sì máa bẹ lọ́n lọ́pọ̀lọpọ̀ nítorí sẹ́rí gbogbo ìyànjú tí èèyàn bá ń gbà ọgbà níyànjú ni o tọ́lọ̀ ẹlẹ́dàá wa tí ọba fi hàn ṣe kò ń gẹ́ asán lásán ni gbogbo tí èèyàn ṣe máa jáde àdúrà kò gbọdọ̀ gbẹ́yìn lọ́rọ̀ wa ká máa bẹ lọ ní gbogbo gbà torí ẹ̀ ló sì wà nínú àdúrà àwọn mọ́mì tọ́lọ́ ẹ̀ dára sí kọ́ wa tá a tún rí irú rẹ̀ nínú súnà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìrọ̀bẹ̀nà àtìnà fìtúnìyà hasana wọ́pẹ̀ àkérọ̀tì hasana tẹ̀wọ̀kínà àdàbẹ̀nà. ọlọ́ọ̀bẹ̀ lẹ́dàá à ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa nítorí dáa nínú alámọ̀lá ọlọ́nkọ́ má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́nkọ́ bá wa tún ṣe ọlọ́njẹ́ ọ̀dà fún wa láyé kọ́ dáa fún wa lálùkè yá àtúbọ̀ tán wa ọlọ́nkọ́ dé kọ́ dáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk الحمد لله رب العالمين جزا الله الشيخ خير الجزاء في الدنيا والآخرة nígbà tí àwọn bàbá wa tí wọ́n ń omi sí ọ̀fun láti fi wákàtí méjì tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ kí ọlọ́run bá kó bá wa sáwọn ní ẹ̀sán olóore. ẹ dákun gbogbo àwa tí a wà ní ìkàlẹ̀ ìjókòó tí a wà yìí ìjókòó ká sórí ire ni àwọn òkúta tá a ti fi sórí ire òun náà ni wọ́n ti fi àlọ́ yìí fún wa. ẹ dákun àrọ̀ wa àfẹ́ká ńlá nínú ìta ní ìjókòó yóò níbi àwọn tí wọ́n ń gbé láìlọ́ọ̀lù káàkiri wọ́n máa káàkiri wájú wa láti sọ bàbá wa ń fẹ́ omi sí ọ̀fun àfi orúkọ náà wà bẹ̀ wá èyí tó nítumọ̀ tó wúlò tó yáyìn ẹ̀dá pẹ̀já máa fi síbẹ̀ ẹ̀yìn bá gàtà gbèsè kalẹ̀ òtó wọ́n tún lọ kó àga sí wa wọ́n kó àga sí wa ẹ̀dá kó ọ̀rọ̀ wa ìta bá ná ọlọ́wọ́ wa ní ìsàdá padà rẹ̀ ẹni tó bá sì lè kí ó tún ní àwọn nǹkan ní ìyàtọ̀ títún ìbá ìtọ́fẹ́ mi sọwọ́ sí ìjókòó yìí tó bá ti rí asábọ́ọ̀mù

àwọn tí làwọn tẹ níwájú wá sí ìtàlẹ̀ tí wọ́n sì kó wá sí ìtàlẹ̀ níbi tí mọ́tò gíláàsì wà nísàlẹ̀ yìí. ẹni tó bá fẹ́ràn àwọn tí àyè ó ti jẹ́ àdúrà tó wúlò púpọ̀ pàápàá jùlọ àwọn dáńbẹ́ tó ti gbé ti lárúbáwá ni tí wọ́n ti bá wa dúdé ṣe yù. alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní sábà forí kalẹ̀ nù sọ́lẹ̀ ká lè máa ṣàdúrà pẹ̀lú Yorùbá rárá tọ́lá ń ṣe sọ̀lẹ́ ẹ̀ agbọ́dọ̀ mà pé láti Allahu akbar títí lórí asalaamu alaykum ẹ̀sìn là ń ṣe tí èdè mi ò gbọ́dọ̀ wá ń bẹ́ àfẹ́dé lárúbáwá. alimami abu hanifa rahimahullah àwọn náà sọ wípé a lè sọ èdè fárísà nínú sọ̀lẹ́ ẹ̀ gbogbo àwọn olùmọ̀ nípa sọ́ọ̀kì tí wọ́n sẹ́kù takò ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo àwọn àmùsùlùmí èdè Islam kò náà lèdè lárúbáwá a gbọ́dọ̀ gbìyànjú láti kọ́ èdè yìí ẹ̀rí pé èdè òyìnbó ẹ̀yìnkùlé lọ́gbà wọlé wa bá wa látàrí òyìnbó amúnisìn àti nǹkan ẹnìgbà mẹ́ni lọ́wọ́ tọ́wọ́ gbàlúwa nígbà kan rí àwọn England English yẹn ṣèdè wa yẹn ṣèdè bàbá màmá wa èdè àwọn tó gbàlúwa ni àmì sí ni lórí pé àti ìlómìnira kí ló dé nínú ìgbésí ayé gan téèyàn bá ń sọ Yorùbá sí ọ ọmọ wò ó ipò fẹ́ localize yẹ yẹn ké local language English àti ní Yorùbá English international language kí ló internationalize yẹ kí ló fi dá dédé Yorùbá náà rí kí wọ́n lásán ẹni tó bá ti lè pa tiẹ̀ lọ́kọ̀ kò ní ríra lọ́wọ́n ẹ̀rí àwọn tó máa ń lọ sílùú òyìnbó yẹn àkùtì ń kàn wọ́n ọ̀pọ̀ wọn ní délé fún wa sọ ni pàápàá jùlọ tó bá di ipò kan mú tọ́jà pé ipò yẹn ni wọ́n fi ń wò ńgbà tó dán generally tó náà bá débẹ̀ yọ máa ha yọ máa ha English láti sàlẹ̀ kòkò àwọn ọmọ wa wò pé gbogbo english tó ń sọ yìí kò kò ṣe déédéé náà because present simple ló kó lò you are now using present continuous past simple wọ́n lo past participle bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀dà àti sáwọ́sá náà gbọ́ yorùbá ni sọ pé wọ́n máa sọ lágídí lágídí mọ̀ nípa àìsàn báyìí láàwí tó bẹ́ẹ̀ ni tó bá yẹ kó gbà tó lọ sí England yẹn lọ sí Amẹ́ríkà yẹn yóò bá lọ sọ tó wọ gẹ́gẹ́ bí ọba sẹ́yìn ọjọ́ lọ́pọ̀ ẹni tó bá gbọ́ Yorùbá tó túmọ̀ rẹ̀ fún yín fọ́pọ̀n lè kọjá sísọ pé yẹ wọn náà kà jẹ ọkùn tó bó wa láti wá gbà tó máa sọ Yorùbá nù sọlá tẹ́rẹ́ ní sọlá tì ṣé bá ń fowó gegege àfi lọ́kọ́ English torí ń tà jẹ́ kí ló dé tà ní fi àsìkò wa lẹ̀ kọ́ pọ̀ láti kọ́ lárúbáwá nítorí níta fẹ́ dà ẹ bá fẹ́ dọ́mọ àlùjáná tí wọ́n pàtàkì ká kọ́ lárúbáwá èló lẹ́ẹ̀kì kọ́ lárúbáwá ẹbí náà là ń sọ pé ìsanwó lè kí ó yìí àwọn màálìm tí wọ́n kọ́ yín tó ti ṣe tán láti kọ́ yín lọ́fẹ̀ẹ́ kí bá a máa ń tẹ́ màá wí nù sọ́lá rẹ̀ sẹ́ẹ̀mọ̀ tó pọ̀lọpọ̀ nínú wa gan àdúrà lọ́lọ́ subhana rabbiyal a'la tí wọ́n ń dáwé sojú wọ́n ti dájú pé mùsùlùmí mi máa súfè ní. torí ẹni tó àlẹ́gbẹ̀rẹ́ wọn bá subhana ó ti ok wọ́n súfè subhana ok wọ́n súfè lọ́lọ́. ọ̀dọ́ bẹ́ẹ̀ ń wà lìjẹ́ náà àmàlì ọ̀dà ọ̀nà tí wàá kúrú báyìí tẹ́ bá dé forí kalẹ̀. tí ẹ fẹ́ sàdó àti ẹ sì gbọ́ lágbára ẹ máa ṣe allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar gbogbo orí ti wà mẹ èèyàn náà tó ẹnì kan ní ẹsẹ bá alukurani wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar wàyí ti sọ pé allahumma rabbana àbí òye wa. aha aláhùnmá ti kù ó sì wọn nínú àdéhùn anábì sallallahu alaihi wasallam pé aláhùnmá àtìnà fìdúnìyà hasana wọ́fi àkérèsì hasana tẹ̀wákìnà àdàbẹ̀nà kódà tó bá sọ pé rọ́bànà àtìnà fìdúnìyà hasana wọ́fi àkérèsì hasana tẹ̀wákìnà àdàbẹ̀nà gẹ́gẹ́ bó ti wá nù àlùkàní gángan pẹ̀lú àníyàn pé àdúrà lè mí ṣe nǹkan àlùkàn ọ̀sẹ̀ lọ́wọ́. wọ́n ní kí ni ẹ̀ṣẹ̀ bàbá tọkọ láti fọmọ rẹ̀ lọ́kọ lásìkò à ń tó ṣe ọ̀dà o àbí tó bá kó ní plan pọ̀ fẹ́fẹ́ tó sì dá kí bàbá ọ̀fẹ́ ọmọ rẹ̀ kọ̀dà o ẹ jẹ́ kó ọmọ tètè lọ́ọ́lé ọkọ ẹ̀yin náà fẹ́ tètè di bàbá bàbá yìí bàbá bàbá tó nítorí lẹ́lẹ́yìí tọ́mọ bá ti rọ́kọ tó dáa ẹ jẹ́ kó tètè máa lọlé ọkọ ẹ má bàa lásìkò jẹ. wọ́n nígbà míì tí ọmọ bá fẹ́ràn ọkùnrin yẹn dáadáa bàbá lè kórìíra rẹ̀ gan-an ẹ pa àwọn èèyàn sí fún bàbá sọ̀rọ̀ tí wọ́n bá bá sọ̀rọ̀ kó nà dẹ́wọ́ rẹ̀ ẹ jẹ́ kó ọmọ lọlé ọkọ ẹ má bàa tiẹ̀ jẹ. wọ́n ní àwọn èèyàn ń wọ hijab oníkọlọkọlọ àti nìkọ́ọ̀bù gbàlódé akọni pé ní òfin islam islam ọ̀sọ́ pàtó dandan kọ́lọ̀ báyìí ní ìjáàbù gbọ́dọ̀ ni ṣùgbọ́n ìgbà tí islam sọ ni pé ìjáàbù tóbìnrin ọba wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe pé ó máa mú ojú kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ wò mí kó tún mi wò ìyẹn ni kí tó wá pé dúdú náà ni kò gbọ́dọ̀ jẹ́ dúdú tí ń dán lọ́nà tó ṣe pé tá a bá rí àtúntún wò wò mí o tó mi wò kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. aṣọ dúdú tó wọ náà wọ́n da yóò fẹ̀ lambúlambù kò ní í dé ètò fún tí ó fi òdi wọn báwọn oríkèé ara rẹ̀ ti tó ti ṣe máa hàn aṣọ yẹn gbọ́dọ̀ jẹ́ aṣọ boni láti rí boni láti rí kìí ṣe túni láti rí ta ètò túmọ̀ sí kí tọ́lá pé aláwọ̀ ewé náà lọ́wọ́ tọ́ba jẹ́ pé aláwọ̀ aró lọ́wọ́ kò sí wàhálà ń bẹ àmọ́ látòkè délẹ̀ kò gbọ́dọ̀ wá jẹ́ pé ọ̀tọ̀ ní ìsàlẹ̀ ọ̀tọ̀ lókè kọ́lọ̀ kan náà ní gbogbo ẹ̀gbọ́dọ̀ jẹ́ tọ́ba ti wá wọ aṣọ bá kò gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ tó ti pàwọn ọkùnrin ní máa ń sábà wọlú ẹ̀ láwùjọ àwọn àwùjọ kan wà láyé tó yẹ kó gbogbo ọkùnrin aṣọ funfun wọn máa wọ̀ tí obìnrin bá wà lọ́wọ́ jùlọ bá funfun á sì mú àbá ní sì mú. bí ìyá kan tó wá nù ìgbà tó wá sí hajj òun náà wá ń ròyìn bí náà dé láti maka tẹ́ ń ròyìn àkùkọ maka wọ́n sọ pé ọ̀gá tó bá ka àjí ẹ̀dínkù díẹ̀ ọ̀dà tó báyìí àjí àjí ẹ̀dínkù ọ̀dà ọ̀dà kò kò kò kéré sí báyìí àmọ́ rọrùn àti àti máa kí gbogbo ẹgbẹ́ mẹ́. tó ìyá náà wá ń ròyìn adìẹ maka ó ní tọ́jú lẹ́nu maka ní pé subhanallah. àwọn ọkùnrin wọn gan wọn máa nírùngbọ̀n bó wọn ṣe nírùngbọ̀n nítorí pé ní Malaysia àwọn obìnrin ní máa sábà wọ jẹlẹbáàbù funfun ọwọ́ àríkọ́ àwọn ọkùnrin ní Saudi ya aṣọ funfun wọn máa wọ̀ wọ́n tún wọn nírùngbọ̀n ọwọ́ àríkọ́ àwọn obìnrin ikú àwọn obìnrin wọn gan tún máa ní irùngbọ̀n torí ẹ̀ gbogbo àwùjọ pẹ̀lú ti ẹ̀ àwùjọ tí wọ́n ní ìsìnkú sí kọ́lọ̀ tọkùn ìwọ̀ nítorí ló mójútó láwùjọ tiwa ni pé wọn gbọ́dọ̀ bá dá aṣọ rẹ̀ lọ́nà tí ò ní jọ jìlbà àwọn aṣọ tó sì wọ̀ gbọ́dọ̀ jẹ́ ètò mójú kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ń dẹgbẹ lọlọ wọn ò sì gbọ́dọ̀ bá dá kó fún ìyá ọjọ́ bàbá nìkọọbù kọmọwà pẹ̀lú kọmọwà pẹ̀lú jìlbàbù rẹ̀ nítorí tí nìkọọbù bá yàtọ̀ sí kọlọ aṣọ tó wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó tún máa wò wọ́n máa tún wò ara ní islam sì fẹ́ mú kó fún yín nù tó fi ní ká ẹ máa lo alhijab ilé ìjọba wọ́n ní tọkọ bá kú báwo ni ìyàwó sì máa sẹ̀mí àwọn ọlọ́run aláàánú yìí ńgbà tọkọ wà láyé tọkọ náà ló mú ẹsẹ̀mí sọ aláàánú lọ́lọ́ nítorí pé ìbéèrè tá ń béèrè ìbéèrè burúkú ni ìbéèrè àwọn ẹni tí wọ́n fẹ́ kọ́ máa wọ́n sẹ̀sìn ni tí ọba fẹ́ àwọn oníṣòṣọ pé kí àwọn rẹ̀ kọ́ máa jókòó lé bọ́lọ̀ ti pa láṣẹ wọ́kàn jíṣẹ́ ni ntọ́lọ̀ ntọ́lọ̀ sọ fún ìyàwó ẹ̀ tó ìyàwó rẹ̀ jókòó nílé tí ọba jáde yóò bójú àwọn bàbá màmá rẹ̀ tí ọba jẹ́ pọ́lọ̀ ń rọ̀ wọn wọ́n lè sọ pé ìyá rẹ̀ ò bójú rí ìyá rẹ̀ ọ̀gbàlejò kò rí èwo ni tiẹ̀ ń bolo ti fẹ́ mú ìwá wọ́n tún lè sọ débi pé tọ́ba lọ kú ńkọ́ tọ́ba kú tẹ́yìn kan bá kú ńkọ́ tọkọ yín sí òun ọgbà kẹ gbélé jókòó ẹ̀yin náà tẹ gbélé jókòó tọkọ yín bá kú ṣé iṣẹ́ tẹ̀ ń tọwọ́ tọ́ gbà yín tọ́lọ̀ ọba gbà yín. sẹ́yìn ọmọkùnrin mi ọkọ ìkúta ìkú ó di mílíọ̀nìàn àwọn ọgbà ẹ̀jẹ̀ kọ́ ìkà làwọn Yorùbá tọkọ wọn bá kú wọn níjẹ́ wọn jogún àwọn fámìlì ọkọ jẹ gbogbo dúkìá ni ìdí nu fi máa ṣe gbogbo orú béèrè yìí ẹni tí ọ̀hún máa bẹ̀sẹ̀ ń sẹ̀mí tí ẹ̀ rírí wọn ọ̀ma ń bọ̀ dá yín wọn ọ̀ma lábúrò yín tẹ́ bá ti kú sáà ẹ̀kọ́ kọ́kọ́ páàkì gbogbo mọ́tò wọn máa bèrè ń bọ̀ ló kó dọ́kúmẹ́ǹtì tí kò tó kú ẹ̀gbọ́n dọ́kúmẹ́ǹtì ilé dọ́kúmẹ́ǹtì kínní dọ́kúmẹ́ǹtì kínní ilé kọ́kọ́ ètò àtàlẹ́ odò ọwọ́ ta ni dọ́kúmẹ́ǹtì rẹ̀ wà àwọn olè tọ́ba ẹ̀kọ́ tó dúkìá gbèsè yẹn tí ilé tó bá kẹ̀yàwó rẹ̀ tó lè sọ ń pẹ̀lẹ́ yìí. ṣèjá tẹ̀lé tọ́lọ́ káyárí wọ́n lọ́wọ́ fún wa olóyè ọlọ́run dá àwọn obìnrin láti pìlẹ̀ wọn ọkọ tọ́jú rẹ̀ ọmọ tọ́jú rẹ̀ ẹ̀gbọ́n tọ́jú rẹ̀ àbúrò tọ́jú rẹ̀ òbí rẹ̀ ó tún tọ́jú rẹ̀ kí ló tún kù tani tọ́jú ẹ̀yìn ọkùnrin. a tẹ̀lé àwọn yìí kan sọ pé kí ni ọjọ́ lọ sílẹ̀ ọwọ́ lọ bá bàbá àtìyá rẹ̀ pé bàá mi nǹkan ọ̀lọ́dẹ́dẹ́ bàá mi ọdún sokoto ẹ̀dá ọkùnrin ni ọ́ àwọn ẹ̀dá àtàbúrò rẹ̀ kọ́ pé wọ́n ti sáré wọn agbọ́n bọ̀dábọ̀dá bọ̀dábọ̀dá. àmọ́ bí à yóò máa pa owó tiẹ̀ yóò máa pa mọ́nú agolo ni ò ní na bíi fifty thousand lè wà lọ́dọ̀ obìnrin kó tún wá béèrè twenty naira lọ́dọ̀ ọkọ pé a fẹ́ ra yọ̀ ah, ah. ìyá alágbájá fifty thousand tó ní ọlọ́lọ́ọ̀sì lọ́kọ ni. òkè àní kílẹ̀ wọn arọ fún sọkọ sí òkè tí àwọn náà bá kú lọ kó ṣe sáyé eléyìí jẹ bó ti ṣe jẹ arìsìkì kó wa wọ lọ́n lọ́wọ́ wọn lẹ́ni tó tẹ̀sí sálámà sápọ̀ òsì ṣáájú tó sálámà sápọ̀ òsì ó ti ṣe sọ tako òfin yóò sálámà sápọ̀ òsì ni yóò tún wá sálámà sápọ̀ òsì padà yóò wá forí kalẹ̀ lẹ́yìn tí sálámà yẹn wọ́n ní kí ni dájọ́ àwọn òfin náà tá lágbègbà kèfèrí ni wọ́n kèfèrí ni wọ́n gbogbo níyàwó kèfèrí ni gbogbo àwọn omi ló ń lò àtẹ́lẹwọ́ ló ń wò ìràwọ̀ ló ń wò alákòókò ọ̀ràn ẹlẹ́ni àdánwò gbogbo ọpátá lábẹ́ òfin Ọlọ́run kèfèrí ni wọ́n kó lè ayé alẹ́ man fi samawati wal ardi al-ghayba illa Allah ọlọ́run sọ fún wa gbogbo gbogbo ẹ̀dá tí ń bẹ ń sẹ́mà àti gbogbo ẹ̀dá tí ń bẹ ń lẹ̀ kò sẹ́ni tó máa ń tọ́pa máa sọ lọ. kọ́mọ́tì dàbí ìgbà tó ṣe pé àbẹ́rẹ́ o ńgbà tá a lọ tán ní wọn á di ọ̀rọ̀ àríyànjiyàn. tọ́lá nìkan lè sọ pé ń kàlẹ́ wa ìwọ́n máa ń tó pamọ́ ọgbọ́ta yóò lọ mọ́kà lọ́dún yìí. ìbéèrè kan ní ń bi tí wọ́n ti pààsì ọ̀lọ́mọ́kà báwọn bàbá wọn náà bá ń bẹ́ lé ẹ̀pẹ́ wọn wá àtàwọn àfọ àti ń wo yẹn rìn èèyàn jáde nípa ṣẹ́jú márùn ó ti padà dé ní um, ìyá Ibrahim talọ́wọ́ àmọ́ a ẹ̀yin tẹ̀ ń sọ tí ó tẹ̀lé lọ́dún márùn fáwọn yìí ẹ̀rọ àwọn èèyàn wá yín wá láàrin ṣẹ́jú márùn ọ̀fẹ́ máa mú mi sẹ́yìn ẹ̀yìn mú mi sẹ́yìn bàbá Ibrahim ẹ̀yin ẹgbẹ́ mẹ́rin tó ẹbí ògiri lórí tí ọ̀rẹ́ láyé ẹni tí ọ̀dára rẹ̀ mà tó dára yìí mà kò sẹ́ni tó máa ń tọ́ pa mẹ́jàmá ọlọ́ni ká nàìjíríà máa sọ fún wa pé walaw kuntu a'lamul ghaib lastakthartu minal khair wa ma massaniya as-su' tó bá yẹ kí mo lọ máa ń pa mẹ́jàmá ó lè ní ọba pọ̀ jù aburú kan ìbá ti ṣe anábì wa nfa sallallahu alaihi wasallam bó wàá là wa àmọ́ atanra wa dànù àmọ́ atanra wa dànù wọ́n lè sọ pé àwọn wo tíra òjò ọ̀rọ̀ lọ́dún yìí hmm, àwọn màálù ọ̀yà wọ̀lú wọn máa jókòó àwọn àgbẹ̀ ẹ̀yìn àgbẹ̀ sọ́ra o nígbà màálù yẹn jókòó pẹ̀lẹ́ ìwòsàn ìwòsàn ní gbogbo àwọn alágbègbà babaláwo oníyàwó kèfèrí gan nínú òfin ṣẹ̀ríyà tí wọ́n bá ń lo sẹ̀ríyà òfin wọn ni pé ká pa wọn. hajj sahiri wà sahira wọ́n bẹ̀sẹ̀ ní sẹ́yìn ìdájọ́ wọn ni kí wọ́n bẹ̀ wọn lórí. wọn ò ní bẹ́ tó mẹ́ta títí sí gbogbo sẹ́yìn yóò fi dáa. pẹ̀lú kọ̀ọ̀kan ni tí wọ́n kó fòǹtò fún eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní mọ́tíláṣí sáfẹ́ fọ́tò ṣéwù láti wọ́n tí ká ti sọ láti mẹ́ á sì sọ láti bẹ mọ́sálásí ni ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ̀ bá wọnú mọ́sálásí kílẹ̀sì tíra lè ní yóò bá níta ní ń jẹ́ ajá ní mọ́sálásí sọ ọ̀rọ̀ agbẹ́fọ́sọ ẹ̀sọ́ nù ẹ̀sọ́ bá tó kó bínú bọ́dọ̀ kó yẹ ẹ̀sọ́ fọ́tò nù tani fọ́tò karambani fọ́tò yà àbí sẹ́wù lẹ́sìn ajabo ti ṣe jẹ sẹ́wù bá alágbára kú sẹ́wù báwọn sẹ́wù yẹn kọ́ takú láyà. àbẹ́rẹ́ ní kàmẹ́ wàá gbé sáyà rẹ̀ wọ́n náà kù ní. ẹni tó máa ra mọ́tò ikú ló ń pè torí ṣé òun kú tó bá pẹ́ ń gbà tí kú dé ṣé òun ènìyàn rẹ̀ kó rẹ̀ tó gbé ni kú mu lọ. wọ́n wá ń gbé fọ́tò rọ àyà ọ̀dà ni ẹni tí ń gbé fọ́tò Jésù àyà náà ẹni tí wọ́n bá wọn á sì Jésù òun á jáde lórí Facebook akramakumullah wọ́n ní tí a bá fẹ́ lọ sáwọn ìlú tó súnmọ́ wa tó súnmọ́ wa bí òkè ihò táwọn àti kọ́sùrù rárá o òkè ihò ń bẹ̀ o tí a bá fẹ́ sọ́kù sókè ihò yọ kọjá rẹ̀ abẹ́rẹ́ ọmọ kó sọ ni pé tó bá ti súnmọ́ wa pé ìrìn àjò lábẹ́ òfin ọlọ́ ní àwọn àdìsí wa látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma níbi tí wọ́n ti sọ pé ìrìn àjò dárìn yóò tó nǹkan tó lé ní ọgọ́rin kìlómítà bí eighty two kìlómítà kó tó di pàṣẹ kọ́ ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ ntọ́ wa sẹ́kù lórí ẹni ìsìn nìkan tí wọ́n bá máa pè ní àjọ̀nù àṣà so àṣà tí ẹnu gbogbo wọn kò lé lórí ni o kì í ṣe pé ẹnìkan lá ní títà máa lọ Ìbàdàn ìrìn àjò ni àbí èsì ìrìn àjò náà tá a máa lè fún. àmọ́ níṣẹ́ nìkan lọ sí ìtòsí bí òkè o wọ́n á sọ pé òun lọ sí òun travel where òkè o ọ sọ pé mo lọ sí òkè o kì í ṣe pé mo rìnrìn àjò lọ sí òkè o torí tí nǹkan bá dàrú ní ìsẹ̀fẹ́ rìn ìsẹ̀ lọ kíákíá ni. ẹ ń sọ pé ó jìn sí bá lọ ọbẹ̀ ń jò ní ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní kí ni ìdájọ́ ìwọ́de ní Islam kọjá kọtọ́ ìwọ́de kìnnì kí ló sọ àwọn náà sọ pé ẹ tọ́lá jẹ́ ìwọ́de alálàáfíà ìwọ́de wọ́ọ́rọ́rọ́ kọ́dà kọ́ wọ́ọ́rọ́rọ́ ọ̀tọ̀ ní Islam tẹ́lẹ̀ náà rí ní ẹ̀ ń tà kí ló padà dì í tàbí islam bá ti sọ pé nǹkan ọ̀dà ìgbà pé kọ̀dà náà ni. lásìkò yẹn àwọn kankan sọ̀sọ̀kúsọ náà ń fanu islam gbà tó bá tẹ̀lé ìwé ti wọ́ lọ́wọ́ tó bá ẹ̀rí ń kọ́ bàbá imam ó ní ẹnìkan wọ́n ní lára alábàágbé rẹ̀ ní lára ó wá lọ sọ fún anabi sallallahu alaihi wasallam anabi wa ni kókó gbogbo ẹrù rẹ̀ jáde kókó wá sórí ìta nígbà tí gbogbo àwọn èèyàn bá ti wá dé wọ́n rí pé kí ló dé kí ló dé bàbá yìí ni òjò gbádùn lé onídàmíláàmù gbogbo ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ẹ̀yàn ah, bú ẹ̀yàn ah, rádaràdá ẹ̀yàn ńgbà tí bàbá sì ń àgbọ̀lọ́ bá ní kó pẹ́rù padà lé wọn ṣe bẹ́ẹ̀ mọ̀ wọn ní tẹ̀bẹ́ rí ẹ̀rí peaceful protest ṣé protest nìyẹn kéèyàn mọ̀ mọ̀ kí o fa wàhálà ni ìyẹn kàn máa gbé kí o kọrí kọ̀dí ni tẹ́sí máa pé bí táwọn èèyàn tó yẹn bá sọ̀rọ̀ náà kúkú máa kí ó àwọn ọlọ́gbọ̀n ọ̀dọ́ wọ́n ní kọ̀tẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni bàbá mú jáde ah, ẹ̀rí kọ́ ló lè ẹrù tí wọ́n fi na bàbá bàbá mú jáde tó ọ̀rọ̀ wù rẹ̀ ni kò sí ẹ̀rí kọ́pọ̀ ń bẹ̀ kò sínú Islam tó ká sí ìwọ́de. ẹ àwọn ọlọ́mọ̀wùlẹ̀ báwọn náà ṣe wọn àti kìnnì táwọn ànábì ànábì àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn ànábì ànábì nìyẹn kò sínú Islam kódà kó bí tọ́da ambọ̀sibọ́sí pé kò lè bí tọ́da láíláí wọ́n pààyàn wọ́n jólé wọ́n bà dúkìá jẹ́ nǹkan sọnù nǹkan bàjẹ́ mi ní ìsìn twenty years kọ́ mi wọ̀ ní tuntun nàìjíríà mo rò pé iná àmì rẹ̀ níta yìí bí ẹnì kò sí ẹ̀ fún mi à ń kàn ń pọ̀ náà bá ní kí n wo agbọn aléṣẹ ọlọ́pàá àdìsúnmọ́ àbá wọlé tí gbogbo ẹ̀sìn fìlà lọ pé kí wọ́n ní àbáde mpad òní ẹni sẹ́yìn gbọ́dọ̀ ah, kọjá o kọjá kọjá ẹ̀kọ́ ọ̀daràn làwọn ọlọpàá náà ni wọ́n ṣé ká délé wọn lọ́yẹ alẹ́ bá wọn pààrọ̀ àwọn eléyìí. háhá wọ́n tún bẹ́ẹ̀ ní bá ní àwọn bíìlì nǹkan àìsàn àbáà irú irú làákà torí ẹ islam ọ̀farama kò farama wọn á ní àti nǹkan dùn àbò láti sọ ẹnì kan ti sọ lẹ́ẹ̀kan pé tí wọn bá jó lórí mọ́tìlẹ̀kùn má jalè wá bọ̀ àkànní kóra wa rẹ́gẹ́dẹ́ ni àwọn tó nílò aka ìjùnú wa wà bọ̀ sọ̀rọ̀ tí wọn náà bá fẹ́ wàhálà ṣebí nǹkan tá a ti sọ fún ọ mùsè ni kí wọn tún fẹ́ gbà ní wàhálà kò sí ní tá fẹ́ gbà ń bẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n ní ẹni tó ń na ìyàwó rẹ̀ tó yún fi jábọ́ á ọ̀daràn ni o ọ̀daràn ni lábẹ́ òfin ọlọ́run yóò san bọ́rọ́t àmà yóò san díyà ọmọ ọ̀ òun náà ni pé yóò bọ́kùn lọ́rùn ẹrú tí ọba wa ni tó fẹ́ san ràkúnmí yóò san ràkúnmí márùn kó lè mọ tó ṣe ràkúnmí márùn so ràkúnmí márùn yìí kò sì ní jẹ́nu rẹ̀ kò ní jẹ́nu ogún yìí torí yẹn dáràn kó tún wá bí dáadáa fún un eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ó tún atúmọ̀ sí náà pé ìwọ obìnrin tí wọ́n ń nà náà tó yín fi ń jábọ̀ ìwọ mẹ́rin sàn àtẹnugbà mi náà gidi ti pọ̀jù obìnrin lọ yóò lu ọ̀pàlà ó ti yẹ kí wọn náà ti sàn ọjà bòtú ńgbà tí èsì kó tilẹ̀kùn wọ́n ní kí wọ́n ṣẹlẹ̀ táwọn Yahudi àti Nasara nínú sàárè wọn wọ́n fìdí rẹmi nìyí gbogbo kèfèrí gbogbo munafiki wọ́n fìdí rẹ̀ nínú sàárè gbogbo wọn náà ni màlàíkà àbà munkar àti nakir sábà bí wọ́n léèrè ma rabbu ma dinuk man huwa hadha ar-rajul alladhi bu'itha fikum béèrè mẹ́ta náà ni yóò ní ha ha sami'tu an-nasa yaquluna shay'an faqultu ó sì o ó mọ̀ sí o ní tí mo kó tara ń sọ lèmi náà sọ gbà jésù wọ́n lù wọ́n ní òlù olórin olórin ayé ó banilẹ́rù gbòǹsì màláìkà orí rẹ̀ ó wọlé lọ́wọ́ tó ń fà jáde ìbéèrè kejì torí ẹ̀ àwa wíṣán wọ́n máa mùsùlùmí àwa ní jésù lọ́fẹ́ gbà fún mi ọlọ́mọdé asorí ibú lẹ́yìn oríire. tọ́ wọ́n ní a ti mọ̀ yín pé ọkàn láà máa da gbogbo àníyàn sí. láníyàn kan wà tání ká dà jáde lórí ẹnu kò sí. àfi hajj àfi umra kìí sì sórí ẹnu náà lásán ẹ ti kọ́kọ́ dà sọ́kàn ẹ wàá wù jáde. labbaika hajjan labbaika umra labbaika umra mutamatti'an biha ila al-hajj ẹ ti ní lọ́kàn tẹ́lẹ̀ ẹ wàá wù jáde. yàtọ̀ síbi kò síbi kán tíṣẹ̀rí àgbàkẹ́ wíwá níyàn jáde kódà kẹ wíwú yẹ lẹ́nu kẹ́nìkan kan má gbọ́ ẹ sàdáadá lẹ̀ ọkàn yín àṣírí àníyàn àdìsọ́kàn ní jẹ́ àdìsọ́kàn ṣe di àwíjáde lórí ahọ́n ọjọ́ rà wọ́n ní nílẹ̀ yìí ẹ bá ti pé nílẹ̀ yìí ẹ fẹ́ béèrè wọ́n àti èsì pé nílẹ̀ yìí wọ́n bá yín jà ẹ sọ pé nílùú kan wọ́n máa fa àwọn bàbá bàbá sẹ́yìn àwọn àsọpẹ́sọ kárí sẹ́yìn náà ẹ̀yin wọn aṣọ kọkárì kọkárì hmm. so eléyìí ni falsafa béèrè so wípé tẹnìkan bá ti ṣe súnà wọn máa pe ṣé wọn mọ kí o tó àwọn afáṣẹ sírun sọ ọmọ kí ó tó adínikírun àwọn babaládáni eh, àwọn arọwàsí adíni baba ìmáàmù àwọn oníṣìwọn ọdarùn gbàtí àgbọn wọn ń dábì kòǹgèrè ni aṣọ yín tẹ̀ ń gbé òkè nísìn tẹ̀ máa kí ó tó bàbá ìmáàmù àwọn ah, lè máa kí ó ju àwọn tí ń tẹ̀lé súnà lọ àmọ́ àwọn àwọn yìí tẹ̀lé tọ́lá wọn ò tẹ̀lé tà nàbì sàjẹ́ pé kí o ti wọn hujjatun alayhim la lahum ìbá nàbì náà ti sọ wal Qur'anu hujjatun lana aw alayhim gbogbo àná ń lọ lé kí o àmọ́ kèsì gbogbo àná ò wúlò at the end of the day torí ẹlòmíì kọ́ kó lè dìbà lẹ́jọ́ fún mi ẹlòmíì ò ti ọmọ kọ̀ọ̀kan lóbìnrin torí ẹlòmíì by chance ló di imam by chance ló dà bá tẹ̀sí by chance ló di mọ́tì kọ̀dá kankan mọ́. so wọn nìkan wọn ń sẹ́sì ẹ wọn máa fi kọ̀m̀pìà ajẹ́pẹ́ ẹ̀dá kankan mọ́. ẹ wàá pe àwọn bàbá wọn àtàwọn ọmọ wọn ẹ pè wọn sí ìjókòó ni kí lè rí sin lórí pé ká dárúgbà bàbá kí lè rí sin lórí pé ká fà ṣe é ṣe tán láti ṣe bẹ́ẹ̀ torí pé ẹ lè dájọ́ pé sọ́mọ́ ìlọkọ̀ mà jùlọ láì ṣèdánwò níjẹ́ oníjẹ́ ọ̀dánwò náà àwọn náà wà á wòran jọ náà irọ́ lásán ẹ̀dọ́ bá bẹ́ẹ̀ sẹ́sìn kọ́ sẹ́sìn bàbá wò àwọn òbí bàbá ń ṣe ní Islam àbáwọ̀ sàhábà bàbá wò àwọn bàbá wò bàbá olódò àwọn bàbá tó ń pẹ́ lómi ọ̀mọ̀ àlùkùránì gáké àwọn bàbá tó tẹ̀lé gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tọ̀gà ẹ máa ma fi wọ́n sàrì nígbà tó ń lọ kọ́ wọ́n jẹ́nà ẹnìkan sọ fún mi pé sọ́bà sọ́bà sọ́bà sọ́bà lẹ́bi sọ́bà wọ́n á ti tu bàbá arọ́ kan ojú ìṣẹ̀ṣẹ̀ wọn tánu bàbá náà ẹ pàdé nù sàrì. ilé ìjẹ́bù ṣèjà ń pè àwọn bàbá bàbá dúpẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ sẹ́yìn gbogbo àwọn bàbá imam àwọn náà ń dárún gbàǹsì fá àwọn bàbá imam àwọn ìyàwó tiwọn náà wọ́n lò ní kọ́ọ̀ fá tó àwọn gbogbo àwọn ìmáàmù àwọn sẹ́ẹ̀f sẹ́ẹ̀f gbogbo wọn ṣòkòtò wọn ẹ̀ wọlé sá tó ẹ̀yin náà mọ ọ̀rọ̀ máa ń gbélé yó tó ọjà bó ti ṣe jẹ́. wọ́n lọ́mọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tí wọ́n já kọ àtàbò ṣé ọkùnrin lè rójú tóbìnrin kò gbọ́dọ̀ rí torí pé ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọn lè fẹ́ra wọn lábẹ́ òfin ọlọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀yin ẹ̀jẹ̀ fámìlì ẹ̀ máa sọ àwọn ọmọ yẹn ẹ má ti torí pa ah, ọmọ àbúrò mi náà wà ní kíni ah, ọmọ ẹ̀gbọ́n mi ah, ọmọ ẹ̀gbọ́n rẹ ọmọ àbúrò rẹ náà gbogbo nǹkan torí lábẹ́ òfin Ọlọ́run wọ́n lè fẹ́ra wọn torí ẹ ti máa protect àwọn ọmọbìnrin yín kí wọ́n má máa lúpọ̀ àwọn ọmọkùnrin àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò yín bẹ́ẹ̀ náà làwọn ẹ̀gbọ́n yín náà máa protect àwọn ọmọbìnrin wọn kí máa lúpọ̀ máa ẹ̀yìn àwọn àbúrò wọn torí lábẹ́ òfin Ọlọ́run wọn kì í ṣe maharamu tí ó lè fẹ́ra wọn àkàrìbáwò ni wọ́n ṣùgbọ́n wọ́n ṣe mahari wọ́n ṣe maharim fámìlì ni wọ́n ṣùgbọ́n wọ́n ṣe ìwọ̀ fúnra wọn torí délé kí ìsara mẹ́wọ̀n ẹ̀yin ní ìsìn bọ̀dá ni àwọn ọmọ àbúrò yìí ọkùnrin tóbìnrin wọn àwọn ọmọ tìyàn àti ọmọ tiẹ̀ ni là ń sọ pé wọ́n lè fẹ́ra wọn dábàá pé Yorùbá lẹ́bù ní ilé parapọ̀ àìsàn ọmọ bàbá kan náà bá Yorùbá sọ ẹ ẹ fẹ́ra dáadáa láti bó síbò nígbà tí Islam sọ pé mẹgbọn ọmọ àbúrò lè fẹ́ra bó wàá lọ ma àmọ́ ibi tí bàbá ti ń bọ̀ bóyá bí wọn ti jọ mọ́lẹ̀ ẹ sọ pé pa gbolé ẹ mọ̀ fún bàbá láyé wọn náà mọ wọn lọ́gbẹ́ bí lẹ́bàá tó lè kàn náà nílé wa ẹ cs cs cs ó ti pé mẹ́ta àbí tí wọ́n lè máa ṣe family planning wọ́n gbọ́dọ̀ sí o family planning generally aburú tó wà bẹ pọ̀ nínú rẹ̀ ní pé jẹ̀ lè máa kán lára obìnrin ní gbogbo ojoojúmọ́ kò ní láǹfààní àti sílọ̀ hospital sì sì máa ṣe wọ́n lójú kòkòrò fún ṣe ní sọ fún ó dìgbà táburú ń bá gbogbo ẹnu gbogbo aṣọ káàtá lóhùn bí mílíkì ṣe wọ́n tó láyé torí kí ẹ̀jẹ̀ yẹn ó lè bá a dúró. bákan náà nínú aburú tó wà ń bẹ̀ sẹ́mi ọkọ náà ń dá ẹ̀jẹ̀ pé yóò máa jáde lára obìnrin lẹ́ẹ̀kan lóṣù. nígbà tẹ̀yìn ṣe family planning tẹ́jẹ̀ yẹn ọ̀wá máa bó lẹ́rù kọ́ lọ. ń kóra jọ ni ń kóra jọ tó bá yá ó dàbí omi tá a dí ọ̀nà rẹ̀ ni. sọ̀rọ̀ pé yóò pọ̀ lé yóò pọ̀ ògiri yóò fi wọ́n ẹlòmíì tí ọba kú yóò ra burú kú torí délé kí n la fẹ́ ṣe family planning sí sétorí kọ́ ọmọ ọmọ wáyé ọmọ tó lọ́n bá kọ pé ń bọ̀ wáyé máa lò dáadáa dáadáa náà ni so ẹni tó lọ́n bá kọ pé yọ̀ wáyé yọ̀ wáyé náà ẹlòmínú wa náà ní ìsìn àwọn bàbá ọ̀fẹ́ bí ń gbà àwọn náà la sojú kókò yìí ní ìsìn àwọn bàbá ah, ah, gbà o tọ́ba gbé ẹ̀fẹ́ kóbìnrin olóyún irú ìtàwọn sábà ń ṣe ti tó òun náà ní kí sẹ́yìn bá ń bóbìnrin yín lò tọ́ba kù díẹ̀ kẹ́ ẹ dà ẹ jáde àmọ́ tóbìnrin bá tún wá pé mo lóyún ó náà lé o torí kínkínní kan lè ti kan tẹ́lẹ̀ náà tọ́lọ̀ fi ń da kínkínní róńdó náà ni tẹ́lẹ̀ tó fún mi nítorí àánú rẹ̀ ṣe pọ̀ tó lóṣù ọba fi bí ma à ìlú òní gbà yẹn ọjọ́ bó ti jẹ́. tẹ ọjọ́ àtẹlẹ́ níbèrè ti parí torí bèrè tẹ bèrè ti pọ̀ hmm, wọ́n ní sáà lè fi aró dúdú sáà lè fi pa irun funfun wa rárá o pé kíni bí ìran ti dàgbọ́ dàgbà náà ni èèyàn tún lè dèwé mà àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní oògùn kan wà sàgbàdèwé irọ́ ni irọ́ ni torí pé sàgbàdèwé kan ò sí torí pé tọ́lá tó sàgbàdèwé bá ń bẹ ọ yẹ kọ́jú orí wo tún lékún sí ìjọ tó kù náà ló kù tó àwọn ń fi aró dúdú à ń fi ń pa irun funfun ẹ̀sẹ̀ ń bẹ́ńbẹ́ nítorí pé Abu Quhafa pẹ̀lẹ́ bàbá Abubakar ní Siddiq radiyallahu anhu ìgbà tí wọ́n mú wá bá nàbì sallallahu alaihi wasallam lọ́jọ́ tá nàbì gba Mẹ́kà wọ́n mú bàbá yìí wá sí gbogbo lórí rẹ̀ ti di funfun àti sagbọn rẹ̀ anábìwá ni kí wọ́n lọ paláró àmọ́ kí wọ́n má fi dúdú kó wọn má fi kan la tòtí báwọn olùmọ̀ká ń ṣe ìyapa lórí rẹ̀ lónìí pé ṣé ẹ mẹ́jẹ̀ kọjá dúdú lẹ́sìn pa láró sànàbì lọ sọ bí àbí sànàbì àmọ́ fífi dúdú pààyàn láró ọ̀tọ̀ láàlì ẹ lè fi pa láàlì lè kí débi wípé ńgbàdá fi sí irun yún ó súnmọ́ ẹ̀bá dúdú àmọ́ wọn ò ní pè ń dúdú aláwọ̀ kùnkùn máa di kò burú àmọ́ tó wá jẹ́ dúdú ò burú ọlọ́run ẹlẹ́dàá kó gbàdúrà wa ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa àlékún àgbọ́yé ẹ̀sìn ọlọ́run kó fi ta wa lọ́nà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wọ́n wà lókun dáadáa yìí wọ́n wà àbíṣọ́ọ̀ṣọ́ yìí. Ṣé àlọ́ ní bíbà yìí wọ́n bá wa rí fóònù kan yé ìjọba ní fóònù yẹn kọ́lọ̀ rí àwọn òṣìṣẹ́ ti wà ìjọba ní fóònù kọ́lọ̀ rí wọn. aleykum salaam barakallahu fikum ẹgbẹlẹ ẹgbẹlẹ lọwọsọ ẹgbẹlẹ alhamdulilah aleykum salaam ẹjọ. sọ pọfẹsọ yìí o. masha allah barakallahu fikum. وعلیکم السلام وعلیکم السلام وعلیکم السلام سلام وعلکم I don't know.